آه، الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه آه، السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله ní ìrọ̀lẹ́ أما máa تفسير سورة الليل layl that والليل إذا يغشى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Ah, Suratul Layl súra yìí nínú àwọn nǹkan tí ọlọ́run ọba tó kó sínú rẹ̀ tí ọlọ́run ọba kọ́kọ́ gbọ́yé dàbí to àkọ́ tó jẹ́ mọ̀kọ́ síbẹ̀ kí làwọn objectives tíra yìí objectives súra yìí òun ni bayanul ikhtilafi bain al-ayati wal wa a'maliha ìsàlàyé ìyàtọ̀ọ̀tọ̀ ìyàtọ̀ọ̀tọ̀ tó wà láàrin àwọn sáyẹ́ǹsì ọlọ́run ọba àti àwọn ẹ̀mí tọ́lọ́run ọba dá àti àwọn iṣẹ́ tọ́lọ́run ọba tó dàrẹ́ tó ń kálukú láti ṣe súra ìfẹ́ sàlàyé ẹ̀ láti kí ni ìzọ́rọ̀n lè tàfádò lè bẹ́ ilẹ̀ mọ̀mìnì náà kàfìrí láti lè fi ọlá tí ń bẹ láàrin mọ̀mìnì àtàwọn kèfèrí láti fọlá yẹn pẹ́tọ̀ in tí mọ̀mìnì ju kèfèrí lọ ni in tí mọ̀mìnì ṣe ní fi tọ́ sí àpọ́nlọ́dọ̀ ọlọ́run in tí kèfèrí ṣe ní tó fi tọ́ sí ìyà lọ́dọ̀ ọlọ́run tọ́ ọlọ́run ni wal idha yaghsha ọlọ́run bá fi òru búra ìdáyàgùsá nígbàtí òru tó bá kọ́bà sánmà àtilẹ̀ pẹ̀lú òkùnkùn ẹ̀ wọ̀nàhárì ìdà tàjálá ọlọ́run fi ọ̀sán náà búra nígbà tó bá àpíẹ̀ tí alfájàrí yọ oòrùn náà yọ nígbà tó rùn yọ ń kọ́ òkùnkùn lọ wa ma khalaqa dhakara wal untha ọlọ́run ọba olóhun fi ìran méjì tóhun dá ọkùnrin ìran akọ àtabo pé òun lò dídá rẹ̀ òun fi búra so ma yẹn yóò jẹ́ ma masdariya ay asamallah bi khalqin naw'ayn ọlọ́run bá fi dídá dídá ìran méjì akọ àtàbò ó fi dídá yẹn ó fi búra gbogbo àwọn ọlọ́run fi búra yìí kí lọ́lọ́run fẹ́ búra lé lórí ó ní inna fàáyàkóm lọ́ṣọ́ta àwọn iṣẹ́ yín tẹ́ ń ṣe dàbí iṣẹ́ tẹ́ fẹ́ present fọ́lọ́run ọba níjọ́ kìyàmà iṣẹ́ tó yàtọ̀ ọ̀tọ̀ ni ń bẹ nú rẹ hasanatu mẹ́mẹ́ àwọn iṣẹ́ dáadáa tó ṣe wípé béèyàn bá ṣe bọ́lọ́run bá sì gbà á yóò jẹ sábà bíi wíwà lìjọ́nà sẹ̀yí àtù mẹ́mbẹ́ àwọn àìdá lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ẹ̀dá tẹ̀gbẹ́tẹ̀yàn bá ṣe òní sábà bí i tẹ́yìn ó fi wọ̀ná tọ́ ṣe rí àyà yìí in tọ́lọ́run ọba fi ń jẹ́ kó yé wa ń bẹ̀ Qur'an ipe àfànájálòlì mùsùlùmí kálmùjìrìmí ṣé àwà ṣe tó jẹ́ mùsùlùmí a fún ní ìdájọ́ kan náà a gbé sí lẹ́fù kan náà gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ kò kí tí ó tẹ̀lé ọlọ́run kí ni ìbéèrè yìí darí lórí ọlọ́run ọba ń sọ ayà yìí fáwọn tí wọ́n ń sọ pé kò sí àǹfààní kankan kò sí purpose kankan fún life ok ọ̀dà bẹ̀bá ní kò bá sí purpose kankan fún life káàtẹ̀ ìgbàgbé ọ̀rọ̀ pé à ń kírun à ń dáwẹ̀ ilé ayé yìí náà la wà pé wọ́n ní lágbájá wà nù wọ́n sì pa títí tá a fi kó ilé ayé àmì tó pa so now tó báyìí tó ìgbà náà ló bá ẹ́ndì sí ọ̀rọ̀ yóò kàn ẹ́ndì báyé náà ni so yóò kàn ẹ́ndì bẹ́ pé sọ kókè lágbájá o ní gbogbo wà ń rẹ̀ gbogbo wa náà láti rí pé ó lè ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí tí kò ní sórí pa lórí rẹ̀ nílé ayé pé bóyá bá bless so tó náà kàn ṣe lásán tẹ́gbélé ayé náà ọkàn tán náà tọ́ náà tọ́ ẹ sí ni kí ni tí ó wá jẹ́ incentive fẹ́ni tó ṣe dáadáa àtẹni tí ò ṣe nígbàgbọ́ pé end kò sí end kankan so lọ́lọ́run àwọn iṣẹ́ yín tẹ́ ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni that is àkọ́kọ́ ní iṣẹ́ yẹn ní fún bó ṣe jẹ́ fúnra rẹ̀ iṣẹ́ dáadáa ń bẹ èyí tí ò dá ń bẹ then ní result tí ó produce àti end rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni pé a ò lè sọ pé kéèyàn kó ṣe dáadáa nísìn kọ́lọ̀ wá sáàbò sí kó wá sọ pé àìdáa ni ó fi san fún yálùkìyàmù ní sì ní sọ wípé èèyàn ó sáà ìdáa nísìn káwà sọ pé òun wá ọlọ́run bó wà pọ́n lé níjọ́ kìyàmá láìsí pọ́lọ́ bá sàfóyì fún kí ni implication ọ̀rọ̀ yìí mọ́sáàbà alìsúnà olùjọmá o ní pé ọlọ́run ọba jẹ́bọ́lọ̀ sí sọ́nù Qur'an hakim ni hakim ni ọba tó pé ma ń ṣe nǹkan pẹ̀lú purpose ọba tí ma ń ṣe nǹkan pé ó ní purpose kìí ṣe dí ma ń ṣe nǹkan anyhow torí pọ́nà ọba ní hekma ó ní wípé kò ní ṣe nǹkan tó ṣe pé kò ní sí purpose fún one àkọ́kọ́ ò ní pọ́nà ọba kọ̀rọ̀ pé afahasibtum annama khalaqnakum abasa ṣẹ́rù pa kan dáyé lérí lásán ní píwẹ́l ẹ̀sà mọ́ lọ kò sí result kò sẹ́ni tí ẹni tí ó bá sí ẹ̀kàn mọ́lọ ṣeré lọ tọ́bá sì dínà kò sẹ́sàn kò sẹ́ni tí àdáyé bẹ́ ọlọ́nsọ yìí tọ̀ tó bá wá sọ bẹ́ẹ̀ ṣé nísìn ọlọ́run ọba alhakim ni ọba ọ̀jọ̀gbọ́n ọlọ́run ọba alaziz ni alaziz ni ọba tó lágbára tó ṣe pé tó bá fẹ́ ṣe nǹkan kẹ́nìkan ò lè borí ẹ̀ ìmọ̀ hmm? wọn kàn bá méjì ní alaziz alhakim hmm? tó bá kàn bá méjèèjì kí lẹ́rọ̀ pé tùmọ̀ oníhùn jáde nísìn kò pínra ẹ̀ ní al-aziz nìkan ẹ́n kò pínra ẹ̀ ní al-jabbaru nìkan ẹ́n kò pínra ẹ̀ ní al-qawiyu nìkan al-qawiyu ní ẹni tó lágbára ó ní òun al-hakimu lòun ìtumọ̀ pé agbára òun tó òun ní ńkọ́ hikma náà lòun bí ń ṣe o ẹni tí ó bá fi hikma sagbára sagbára lẹ́ni tí ó sọ wípé ó kàn jí lónìí kò ní ó wù mí nú ọlá mi ẹpa èèyàn 100 èyí ò nìkan tẹ́ndín ló kú wà lásán raw power raw bí wọ́n láwọn ọba ya john tó ti wá ṣe tó ọ̀pẹ́tọ̀ mo fẹ́ ṣò pé mi mo lágbára ọlọ́run lágbára tòun o kò wọ́túhú àti ìzátúhú makòrónà tó ń bẹ̀ẹ̀pà ìzá tòun ó ní tó mì pé anything tẹ́ bá tóun bá fi ṣe òun ò ṣe illa li hikma point yìí wà very very important ṣe àmọ̀ pé lóòótọ́ gbogbo àlá máa ń sọ wípé ọlọ́run ọba o fa'alu lima yurid bí kò ránṣẹ́ sọ ọba tí ma ń ṣe tó bá fẹ́ yaf'alu ma yasha mọ̀sí ma fẹ́ ṣùgbọ́n bó ṣe sọ nǹkan o ó tún wá pé òun náà nǹkan ẹ má jà mọ́ gbọ́lọ́wọ́ ọba yé bí yáfàlùmọ́ yàṣá nìkan yà ní yáfàlùmọ́ yàṣá làkí mada lehekma táàbá ti ń wọ ọlọ́run ọba lọ́ba tó ṣe pé yáfàlùmọ́ yàṣá nìkan ni ara àwọn èèyàn tán sí mọ́sáàbù yìí gbọ́yé náwọn jahamu arabi táwọn jamiya náà ti gbọ́yé ni àwọn ni wọ́n sọ wípé ọlọ́run ọba ọba lágbára ni ó lè di jálkìyà mọ́ ìdápẹ̀gbọ́rọ̀ tó fẹ́ sọ́dá yẹn ó lè dìjọ́ alkiyama kọ́lọ̀kan decide kó ìwọ onítàwọ̀ṣídì oúnkírùn oúngbàwẹ̀ má iná mọ̀ fẹ́ fi ọṣí tí ọlọ́rin sí pé ọlọ́sí lè ògbétọ̀ lágbájá o onítàwọ̀ṣídì onírankan oṣèṣì náà ó jálè pé mi ò fàbóríjì fọ́nà ṣùgbọ́n mo fẹ́ sọlá àlùjẹ́nà ní fi ọṣí ìyí èsì mọ́sábàlì o torí pé àwọn kan gbọ́ yé báyìí abdullahi bin mas'ud tu inna ahdakum yujma'u khalquhu fi batni ummi ẹni kọ̀ọ̀kan yín á kó dẹ̀ rẹ̀ jọ nínú ìyá rẹ̀ fún 40 days láti ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn ìgbà tó dìbì parí àdíjì sọ wípé ẹni kọ̀ọ̀kan inna ahdakum la ya'malu bi 'amali ahli al-janna ẹni kọ̀ọ̀kan yóò máa ṣiṣẹ́ iṣẹ́ aljanna tí tó pé yóò kú kò ní kú dédé ju ìgbọ́n lọ́jọ́ ìwà aljanna fayasbiqu alayhi kitab ìtọ́lọ̀ kọ́lẹ̀ fún ó wà gbáwájú fàyàwọn bí àmàlẹ̀ alẹ́ náà ọ̀yẹ́dùkúlọ̀ yóò wà iṣẹ́ ọmọ náà àwọn èèyàn máa ń tíwádìí ti di pé tọ̀ wó bẹ́ẹ̀ bá ṣe dáadáa nítorí ọlọ́lẹ̀ decide otherwise kìí ṣe tó mìnì nù o kìí ṣe tó mìnì nù o pé káàkiri ẹ̀ tó bá ó ní tó bá hakim lò tẹ́ ẹ bá fi rí ẹnì kankan tó ń gbìyànjú ó ní tawhid ó gbààwẹ̀ ó bẹ ó tọrọ táwọ́bà rẹ̀ ẹ́n èyí tó súnmọ́ wípé ọlọ́run bó gbà fún ṣe ẹni tọ́lọ́run bá gbà ọlọ́run bó fi hàn wájú àkìyàmọ̀ tí ó fi gbà pé ẹ̀yin kàn rí bẹ́ẹ̀ nǹkan kan bẹ tí ń ṣe tí ó hàn sí yín tí mi mọ̀ náà sí mà ẹjọ́ tó

kéèdè tó máa ń fàyẹ́sìkò alẹ́ ìkìtàbù tó mì ní pé ọlọ́run bá mọ ẹ̀dá rẹ̀ kó tó dáwálé ayé bọ̀ tó bá délé ayé náà nǹkan ò ẹ̀dá yẹn náà ó ṣe nǹkan tọ́lọ́run ọba náà máa ń pa rẹ̀ ní ó fi tọ́ sí kìí ṣe yí pé yóò mọ̀ wà àlìjánà ọlọ́run sì mọ́ fi wọ́ná tẹ́ bá hadith yẹn dáadáa ó ní fàyẹ́sìkò alẹ́ ìkìtà fàyà àmàlùgbé àmàlùgbé náà àmàlùgbé náà ni ó ṣe ẹgbọ́ ẹ̀ ló ti wọ́dù ìtọ́lọ́run ọba máa ń pa rẹ̀ ó padà wá gba rẹ̀ yóò wá ṣiṣẹ́ ọmọ náà iṣẹ́ ọmọ náà náà ló ṣe fàyẹ̀dì fún ha. yóò wọ̀ kò sọ wípé ìtọ́lọ́wọ́ bá kọ́ lẹ̀ ń parẹ̀ ó jẹ yóò wá wọ náà iṣẹ́ náà ni ṣùgbọ́n ẹlòmí ń bẹ tó ṣe pé tọ́lọ́wọ́ bá fẹ́ ni àti ìbẹ̀rẹ̀ ló ti fi hàn ẹ́ ṣẹ́ gbogbo bàtẹ́ ẹ̀sọ́ pé bọ́yá jọmọ náà tí ń wà náà yẹn ọlọ́run bá rọ́kàn rẹ̀ ó ní kìnnìyàn kan lọ́kàn tó gbé ti fún tàwọn ọlọ́run wà bá fi láti fi sí àlìjánná kò tó kú kò ní jẹ́ kó wà lórí ṣírùkù wá gbọ́tọ̀ ọmọ kàfẹ́ tó mẹ́ya yóò ṣiṣẹ́ so kí ni ìtumọ̀ ìtumọ̀ ẹ̀ ní pé anybody tí bá ti ń wá ọlọ́run bí ìkìláàsì olú ìkìláàsì àti sík àti òdodo ọlọ́run bèèrè ìjẹ́jẹ́ kí ni bọ́lọ́run bó sọ pé bó ṣe ní ìkìláàsì náà anábì sallallahu alaihi wasallam wọ́n lọ sógun nígbàtán lọ sógun anábì wa sọ fáwọn sàábẹ́ pé ọkùnrin yìí ọ̀kẹ́nìkan wà náà tán jọ lọ sógun ó ń bá wọn kèfèé jíjà ó sì pa wọn dáadáa òbí sí ń pa wọn lọ́lọ́run ọba ti fánàbì ní wáyìí ẹni yìí ọmọ náà ni tọ́ dìbà àgbójọ́ ọmọ náà ni kò sọ wípé jihad yóò mú wọn náà ẹgbọ́ pé jihad yìí náà lọ́lọ́wọ́n ọba fẹ́ kọ̀nfàdì síná ọlọ́wọ́ ní kọ̀nfàdì jihad síná kẹwẹ́ bí ó ní kọ̀nfàdì sọ̀látò síná kò ní kọ̀nfàdì zakátò síná àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tọ́lọ̀ ọba ní ká ṣe tọ́lọ̀ sì fẹ́ràn ẹgbọ́ ọlọ́run fẹ́ràn rẹ̀ so èèyàn ò lè ṣe ẹ́ kọ́lọ̀ wọn kọ̀ fàtẹ̀ sí tí ó dá àti tí nǹkan ní ìbámẹ́lábẹ̀ kọ́sà wọn sẹ́yìn fúnra rẹ̀ ẹ̀ ọlọ́ọ̀bá fẹ́ràn rẹ̀ anábìbá sọ ọ̀pọ̀ màná ni ẹnìkan wá tẹ̀lé tí wọ́n fẹ́ wo kí ní oṣù tí ìbìdọ̀ màná ẹni wọn gbọ́ yé pé iná náà ní iṣẹ́ tí ń ṣe kò tí ìṣẹ́ náà ṣùgbọ́n fíìmà yẹ́ zaharu lè náà kẹ́bó ṣe hàn sáwọn èèyàn ọ̀tá àlìjẹ́nà lè nígbà tí wọ́n ń bá wọn kẹfẹ́ níjà wọ́n wá bò wọ́n wá bò rí wọ́n wá gùn ní different places òun ti ń gún àwọn èèyàn táwọn ń wó lulẹ̀ wọ́n wá gùn ara rẹ̀ ògbé mọ́ pé ààrùn ah, ọwà para rẹ̀ pípara rẹ̀ yẹn ọlọ́fẹ́ fi fi hàn ní láíláyé pé kò ní ṣe nǹkan kan kan tí ó gbàgbé fóònù lóbi jọmọ náà pé ah, ó sì ṣe jẹ́rù yóò wọ́n náà kan náà ah, bọ́lọ̀ sí fẹ́nu náà bẹ́ẹ̀ kọ́ o ẹ́n bẹ́ẹ̀ kọ́ o yóò ṣe kankan tọ́lọ́n fẹ́ fi hẹ̀yìn pẹ̀lú nǹkan tó ti wà pẹ̀lú ẹ̀ tẹ́lẹ̀ pé ẹ má kàn jẹ́ pé àwọn àṣà náà tẹ́lẹ̀ ti ṣe kó má tàn yín jẹ máa fi hàn yín èmi mà òun náà sì mà pé láti jọ tẹ́ Khalid bin Walid títí ń bá àwọn mùsùlùmí jà tán ń pa àwọn mùsùlùmí lọ́lọ́run ti mọ̀ pé èèyàn dáadáa ni ó jẹ́ àmọ́ kìí ṣe pé ń gbà tó wà lórí kúfúrú náà wọ́n sọ pé ah, èèyàn dáadáa ni kúfúrú ìṣe hasana ìtọ́lọ̀ mọ̀ ní pé ọlọ́run bá ń pè tí ó padà pè parí so téèyàn bá wá di kéèyàn wá mọ gbogbo nǹkan wọ̀nyí wá o mo gbẹ̀ ìkìláàsì ni ọlọ́run fi ń gbaṣẹ́ dákun fún mi ọlọ́run sọ pé no òótọ́ sí anybody tọ́lọ́wọ̀n bó bá fún náà ma ń fún ní ilẹ̀ ààmù kó béèrè ṣẹgbọ́ ẹni tọ́lọ́wọ̀n gbogbo nǹkan gidi dáàrin bá ma ń béèrè kò ní béèrè ó lè má o, torí pé àníyàn ní ó lọ wa para re ẹni wá bá mi o de bọ̀ tó wáyé àwọn sàábí ànábì lẹ́nu pé àbọ̀ ah, tó bá ṣe pé lóòótọ́ iná lòun bá ẹ́ǹgì sí kí ló dé tọ́lọ́run bá wá lòun ní sábàbí kókò àwọn kèfèrí ẹgbọ́n mi yí pé àá ah, look ohun gbọ́n bẹ́ẹ̀ tàjà àwọn tí ń pa lọ náà so tọ́ ìwé ìdá àti wa ni bí tẹ́sàn pínkẹ́ ìsà kíra alùsùn náà làwọn ìyítà òyìnbọn sọ a lè wé kò nídìí àlàyé ọlọ́run bá ṣe gbówù ni bọ̀dá àwọn sàbí àwọn tó náà ó nídìí àlàyé pé àá ah, tó bá ṣe pé lóòótọ́ ọmọ náà balẹ̀ ni yóò bá jẹ́ kí ló dé tọ́lọ́ involve ẹ̀ níbi wípé òun ni kó pa àwọn ọmọ náà nígbà tó òun fẹ̀kan ní rìsọ́ọ̀tì bẹ́ kí ló ní olóòótọ́ sábàbí tó pa àwọn kọ́lọ́ ọba òlà ìyá fàálù illa li hikma sàwọn eh, hikma àwa làwa máa ń sì gbọ́ pé tọ̀rọ̀ ọlọ́run ọba lè ṣe anything tó bá wù yẹ́ só lè ṣe anything tó bá ó sọ bẹ́ẹ̀ sọ gbókù nígbà tí wọ́n sọ fánà sọ ànábì wá pé ah ànábì wá kí Bilal kó pépè wípé la yadkhulul jannata illa nafsul muslima ẹ̀mí kankan ni wà lè jẹun àtẹ̀mí tó bá jẹ́ mùsùlùmí tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ wa inna Allah ọlọ́run ó lè ran ẹ̀sìn yìí lọ́wọ́ bí rajulil fajir pẹ̀lú èèyàn tí èṣe èèyàn dáadáa kí lẹ́rù pé ọ̀rọ̀ yìí the last season kí ló mean ó sọ hikma hikma pé ah but if tọ́wọ́ ìkún bá jọmọ end síbi kan náà kí ló tó ń ṣùgbà pé èè ọlọ́run jẹ́ rọ́jò fàájẹ́ àmọ́ ọlọ́run lòun ní sábàbí láti fi ràn ìṣẹ́ kìí ṣe torí títẹ̀ torí títẹ̀ sẹ́ni gẹ́gbọ́n ní ṣe ẹgbọ́n kìí ṣe torí títẹ̀ torí ti tẹ̀sìn pé ó ní wúlò ó ní purpose tó sáfù òun lẹ́ẹ̀sì rí pé nù Kùránì kò síbì kankan tọ́lọ́wọ́n bá ti sọ nǹkan tó pé ó àpíẹ̀ sí wa pé àà kí ní ìṣẹ́ wá burú báyìí kò ẹ̀kó rí báyìí ọlọ́wọ́ sọ ríze ìmọ̀wẹ́ gbọ́n mi anything tẹ́bàá nǹkan Kùránì tẹ́bàá gbọ́ ọlọ́run sọ̀rọ̀ ìrìn pé e ó lè ta kọ́kọ́ lọ́rẹ́ àmọ́ rí ní báyìí èyí kí fún ibi sáyẹ̀nsì mẹ́ta ọlọ́run bá sọ fún wa ń pa Musa àti Khadir nígbà tí wọ́n ń lọ ṣẹ́wọ̀n pé Khadir náà gbà wá yìí ni àbí ó ń gbà wá yìí àbí bọ́lá ń gbà wá yìí ọ wà ń ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé wà má fa'altuhu an amri gbogbo tí mo ṣe ní ìsinmi kọ́ mo dá ṣe wò mo gbà wáyé tí máa ń gbà wáyé ẹ máa wọ hikma ẹ̀yìn ò rí pé ńgbà tí wọ́n kọ́rọ́kọ̀ ju omi fàkàrọ́kàá ó kọ́ sí hólù olú hmm? ẹ̀yìn ò rí pé Mùsá sọ pé à ah, kílódé àkàrọ́kàá ah, lè tó gbọ́rọ̀kà ahìláha wà á ṣe lú tó fẹ́ káwọn èèyàn tó wà mẹ́ kankan tẹ́rì ní wọ́n kálukú mọ̀ pé tí kìí bá ṣe wáyé pure destruction ni pure destruction pé à ah, jóná so kí ló wí ó wọkọ̀ ojú omi lẹ̀ ó sì lú pure facade ẹgbẹ́ sọpọlọbẹ́ ẹ̀yọ́ ìgbé musa challenge ẹgbọ́wọ́ dúró àkọ̀rọ̀ta ṣe olú o fẹ́ káwọn èèyàn tọ́bẹ̀ kan tẹ́rì àbí ó kọ́lá tẹ́ṣẹ́ rẹ̀ sí pé dúná mọ́síláhàwò àǹfààní ìwúlò wo hikma wo ha o fẹ́ balẹ̀ ayé jẹ́ ni hikma wo ó sì lu ọkọ̀ ojú omi kí ló wí ẹwọ̀n ti kájò lórí ó ní alam akullaka pé mo sọ ọmọ pé ò lè ní sùúrù pẹ̀lú mi nígbà tó délẹ̀ kejì eléyìí ò iṣẹ́ dáadáa nàbí iṣẹ́ aburú ní tọpọlọ iṣẹ́ burúkú ni tí wọ́n bá ti sọ reason fún ọ kò sí nǹkan tó jẹ́ iṣẹ́ burúkú lọ pàdé sọ lórí nìkan mo fẹ́ jí kẹ́ fi gbọ́ yí gbọ́rọ̀ táwọn pé kò sí tọ́lọ́wọ̀n o bọ̀ kẹ́ máa fi kún pé kò sí tí ò ní sàmọ́ kò sí nǹkan kan tó ṣe tí ò gbàmí tí ọba wá sọ mí fún yín ẹ mọ̀ pé hikman gbẹ̀sẹ̀ tí ó padà clear sí yín níjọ́ tí ó bá dájọ́ àbákò sọ pé no ó kàn fi sèfẹ́ ó kàn fi sọ láni ọlọ́run ọba tóbi ọba tó tóbi ni ọba tó lágbára ni àmọ́ bò ń bó ṣe lágbára tó ń kọ́ alhakimu ni nígbàtán lọ́lẹ́lẹ́kejì Quran sọ pé fàntọ́lọ́kọ́ àtà ìdà lákọ̀ọ́yà gòlámà wọ́n pàdé ọmọ kékeré kan tó ń fa fakọ̀tàlà ó pa báwo bó ṣe wà wọn láìsí pa àbárí wà yí kankan pípààyàn ẹ́n pure facade ní ìbànkan jẹ́ ní kò sáǹfàní kankan bẹ́ ìfìdẹ́pẹ̀ kò sáǹfàní kankan bẹ́ Musa call attention pé akọ̀tàlà nafsan bẹ̀rẹ̀ nafsan ẹgbọ́ ẹwọ́dù bẹ̀rẹ̀ nafsan ah, ó pààyàn láìsí pẹ́ ní ìyẹn pààyàn ìtúmẹ̀ ìgbẹ́gbẹ́ pẹ́lú òdó wá pààyàn pípa lọ prison rẹ̀ clear kò sí kankan ó kàn pa ọdún sọ fún pé tọ̀ ó sọ fún ọ ó lé nísù ọ̀dà tó bá bí ọ lẹ́yìn ilé ìníṣẹ́ mọ́jẹ̀ kí n tẹ̀lé ọmọ ìgbà tó délẹ̀ kẹta Quran sọ pé àwọ́jẹ̀dá sí àjídá ṣe eléyìn náà ẹlẹ́kejì ṣe destruction ni àbí àtúnṣe bíbá nǹkan jẹ́ ni in his own in his self bọ̀gbà tó tẹ́lẹ̀ kẹta tí wọ́n rọ́kọ̀ tí wọ́n rí ògiri tí wọ́n mọ́ padà ẹgbọ́n tí Musa wí Musa ò sọ pé why tóbi sí méjèèjì yókù why ni méjèèjì aláwọ̀kọ́ question ni àmọ́ question why ni ó yẹ kó ti mọ̀ pé àkó make sense na ẹlẹ́ẹ̀kẹta ó ní àà ah, ah ìmọ̀ gírí tẹ́ gbé ní sílẹ̀wòṣí ìta lẹ́tàkítà àlèyìn àjírà ọ bá já gbówó ẹgbẹ́ kò sọ pé why did you do it is a good thing but a bá gbówó lórí rẹ̀ kọjálà iṣẹ́ láti ọwọ́ ìṣẹ́ bá fẹ̀ kò sọ pé kò sọ pé pé àkọ́mta ìjìdára àjírà ọ bá gbówó àwọn pé tó dáa ní orí ìṣe ṣùgbọ́n bàbá gbó lórí ẹ̀ náà kò bá jù ẹ̀yìn tẹ́bá wà lákọ̀ọ́kọ́ àtẹ́lẹ́ẹ̀kejì àtẹ́lẹ́ẹ̀kẹta kẹ́sìmù pọ́lọ̀ bá máa ń ṣe nǹkan lè hikma nígbàtí kọ́dùrù fẹ́ máa fún ní ánsà ó ní amastati ìnàtú ẹ máa gbọ́ o ìtumọ̀ pé disruption in itself tí ò bá ti lead amelioration kò sí hikma ẹ̀bọ̀ the only thing tí ìsọ́nà fi lè wà meaningful o ní pẹ́tọ̀ I destroy it because ó lè ní ìsìnkà tó better lè kàrọ̀kọ́ okay o make sense but mo destroy it for the sake of destroying it alhakim láyà falùzálẹ̀ irú ìtumọ̀tá fẹ́ ma fọ́lọ̀ ní pé Ọlọ́run bá lè ṣe tó bá wù ẹ́ pé yes I did it mo kàn ṣe ó kàn wù mí náà ni hmm? Ọlọ́run bá ń sọ bó àmà ìwò bó ṣe ẹgbẹ́ ẹbọkọ̀ ojú omi jẹ́ àfá ó ní àmà sàfíìnàtù sọ́rọ́kọ̀jú fàkánà tí lè màsàkí na yà àmàlúnà fi pa àwọn tálíkà ni wọ́n ní tán iṣẹ́ lórodò ẹ má gbọ́ o despite the fact wípé lóòótọ́ ọlọ́run ọba ló fún ní wáàyí ẹ má gbọ́ tó kádùn ṣe kò sọ́kọ́ ọlọ́run ọba ní kí n destroy fàárátù àná àìbàhá èmi èmi èmi ni mo fẹ́ pé mo fẹ́ kọ́ọ̀sì defect síbẹ̀ mo fẹ́ kọ́sì detect ara sàfihàn kìí sí pé bá mo intend pé káà tó wà ń bẹ̀ kan tẹ́rì èmi náà pé kí n jẹ́ kan tẹ́rì ò dá àwọn fẹ́ kọ́sì detect why o ní wípé ẹ́n wa kana wara'ahum malikun ya'khudhu kulla safinatin ghasba so orí tamati kó ń bẹ̀ yẹn tán ẹ́ tamati kó ń bẹ̀ yẹn tán ọba kan ní wọ́n rọ̀ lẹ́kàn tóun máa ń gba gbogbo ọkọ̀ ojú omi yóò jagbà so mo fi pé tí wọ́n bá ti kọ́sì detect kò ní interest pẹ̀lẹ̀ yóò dájọ́ ma lọ ìwọ́n pé destruction ló àpíẹ́ àmọ́ amelioration lábẹ́ fi yanjú kí ló dé tọ́lọ̀ fi sọ ilé ìfún akílé tàbí pẹ́tọ̀ ọlọ́nkan ní kí n ṣe náà yes na because bá lọ́rọ̀ nǹkan rà ní ṣe mọ́sánù sàgbà but kí ló dé anything tó yẹ to be destructive ó nídìí àlàyé tó ní tó ní àlàyé ni pé hekima gbọ́dọ̀ wà lẹ́yìn tẹ́yìn fi náà ó ní ohun tó fanu èmi náà mọ̀ wípé kọ́ọ̀sì dífẹ̀sì ọkọ̀ ojú omi ó lè jẹ́ káwọn èèyàn tó wà bẹ́ẹ̀ wọ́n tẹ̀rì àmọ́ sórí there's a bigger picture tá a bá ṣe hmm, ìyẹn tún lè burú ju ìtẹ́wọ̀n ọ̀rọ̀ yẹn lọ ẹgbẹ́ aláwọ̀kọ́ destruction ni nígbà tó fẹ́ sọ nǹkan ẹ̀ pé ó sọ hikma tó ń bí ṣe because tó bá ti sọ pure fasad ni ó jẹ́ ọlọ́run ní pé inna Allaha mọ́dá wallahu la yuhibbul fasad ọlọ́run sọ Allah la ọlọ́run mo fẹ́ disruption anytime tí nǹkan kan bá ti àti ẹ̀sẹ̀ ọ ní disruption mà pé hikma kan ló wà lẹ́yìn tó gbọ́ lọ́ba hakim ní kìí sọ bá tí kan máa ń ṣe ọlá pé mo ṣe náà nù ó make sense o kò make sense o ó bàjẹ́ nu ọlá mo fi ṣe yóò tún sọ hikma for anything tó bá ti àti ẹ̀sẹ̀ fasad òun lẹ́sìn rí pé anywhere tọ́lọ́run bá ti ń sọ̀rọ̀ pípáyàn pípáyàn pípáyàn kìí fi ilẹ̀ lásán yóò sọ yí pé mo gbọ́ Any pípa ولا تقتلوا النفس التي حرم الله الا الحق يطلب الحق ẹ má pa ẹ̀mí tọ́lọ́wọ́n bá ṣe ní àrám àfi pẹ̀lú tó bá tọ́ sí ẹ gbọ́ títọ́ sí ìyẹn nìkan ló lè mú pípàyàn wà justifiable ọlọ́ọ̀bọ̀ ní dákẹ́bẹ̀ yóò ní min ajli zalika katabna ala bani israel annahu man qatala nafsan bi ghayri nafsin kò ní sọ pé qatl nǹkan ẹni tó bá pẹ̀mí kan láìsí pẹ́ nìyẹn náà páyàn ó ń justify fún yìí pé alkọ́tùlù tí kò sí nǹkan kan bẹ́ẹ̀ kò sáfà nílẹ̀ ó gbọ́dọ̀ pé kìíní kan ẹ̀rẹ́ fi achieve ẹ̀ẹ́tù ma gbọ́kùnrán sọ wípé wàlàdínà láyé tó wọ́n na máa lọ kò sí ìtọ́lọ̀ ọ̀pọ̀ sọ̀rọ̀ kọ́tù ẹ́ ṣó ní fi justification tó pé pure coslo fasadi ẹgbọ́n bí kúrò àti sọ ara the same reason náà lọ́n sọ fáwọn tán wà ní jahiliya tí wọ́n ń rí àwọn ọmọbìnrin wọn mọ́lẹ̀ tó ó ní wà ìdàlìmọ̀ òúdà tó sú ilẹ̀ àwọn obìnrin ọmọ kéékèèké tààrí mọ́lẹ̀ nígbàtà bá ń bí wọn pé bí ayé zambi ẹwọ́rọ̀ bí ayé zambi ẹ̀ṣẹ̀ wó lẹ́ṣẹ̀ tán fi páyín ìtumọ̀ pé wọ́n gbọ́dọ̀ sọ́ntẹ́ṣẹ́ ẹwọ tàbí Musa náà nígbà tó páyàn ẹ̀yọ́ ìpé ńgbà tí fìràwọ̀ sọ fún pẹ́tọ̀ wà fàáltà fàáltà lẹ́dí fàáltà ó ní fàáltù ha ìdán wà ní mìíràn bẹ̀rọ̀lẹ̀ mo ṣe kò yé mi láì kò justify kò gbà yẹ mo ṣe ó zọ̀wọ́ ní wàkọ̀tà tùmínú nafsan fàákọ́fù an yaqtulun ẹ̀yọ́ ìpọ́ lọ́wọ́ bá sọ pé lẹ́yìn tó páyàn tán kọ́ ó wá tọrọ àforíjì ọlọ́sàforíjì fún despite bá pé nígbà yà níbi mọ́tò dídà náàbí ọlọ́ ẹwọ̀rọ̀ yíò dáadáa anábì mọ́tò tí dànábí ọlọ́run ó sì ká pé ó pa èèyàn ó kà ń zámù ẹwọ̀rọ̀ dáadáa ó ká pé despite bá pé kò tí dànábí ọlọ́run tóun náà gbàgbé gbà tóun pa òmìnà dọ̀ọ̀lì lòun wá ó ní wọ́làhún àlẹ́yà zambun hey mo lẹ́ṣẹ̀ kan tí mo ṣe lọ́dọ̀ wọn fàáfù ayyàftulun ẹ̀rù ń bà mí kan má pa mí ó kà sẹ́sẹ́ torí wípé irú kìíní yẹn tí ìbá ti pé mistake ìbá ni kò ní justification ọlọ́run ọ̀bẹ̀ sọ́rọ̀ tó pẹ́tọ̀ ó kàn lè ṣe tó bá wù pé kọ́kàn wù no ẹni ìyẹn tọ́lọ́wọ́n bó bá mislead yóò ti ní nǹkan tó ṣe tọ́lọ́wọ́n bá mọ̀ ń parẹ̀ tóun náà sì ṣe tóun náà sì acknowledge kódà tí ò ní mọ̀ pé bọ́yá tábà yọ factor ọlọ́run pé pé sọ́lọ́run àbíkò mọ́ náà gbọ́dọ̀ yóò lọ́hùn ara ẹ̀yàn tọ́lọ́run pé òun náà tọ́ sí o lè máa sáwà so kí ni essence ká máa fi mọ̀ nǹkan yìí òun ni wípé tá a bá gbọ́ yé dáadáa èèyàn kì í bẹ̀rù dé lẹ́bù lọ́dọ̀ ọlọ́run tí ó wù pé bọ́yá kọ́dà tóun bá ń ṣe dáadáa tóun gbìyànjú ń bẹ̀ tóun fi ìkíláàsì pé ọlọ́run sì lè in tá mọ̀ sọ ò ní pé níjọ́ tó lọ́n bá bá ní ká ṣe dáadáa hey àwọn factors kan mẹ́tọ́ pé ń sì ojú ọgbára lọ́mẹ́ ó wù wá ń gbìyànjú ká ní ìkìláàsù lóòtọ́ àmọ́ kọ́lọ̀ kó gba ìkìláàsù ní ìkìláàsù fún wa ibi tọ́rọ̀ bẹ̀rù wa nù kì í tọ́rọ̀ pé ọlọ́run kan lóhun ọ̀fẹ́ bọ́lọ̀ bá fi lè gba ìkìláàsù wa ní ìkìláàsù fún wa iṣẹ́ ẹ̀wọ́ gbà níjọ́ tọ́rọ̀ bá ti wá gáìdì wa kálẹ̀ ọlọ́run amọ̀yẹn náà o dákùn gbà fún wa kọ́lọ̀ wá rìjẹ́tì àkùnrin rìjẹ́tì tọ ẹ̀yìn òrìpé máa tó sọ ọ́tán tó ní pé ah, ó ti wá pààyàn láì fipó pààyàn làkọ̀jí ìtàṣẹ́ ànọ́kra ẹgbọ́n tó wí ó ní amẹ́lògùlà sọ́rọ́mọ̀ yẹn fàkánà àbàwá òmùmìnì àwọn o rẹ̀ méjèèjì mùmìnì ni wọ́n àwọn òbí rẹ̀ méjèèjì sí wọ́n fẹ́ràn rẹ̀ ibi tán fẹ́ràn rẹ̀ dé wọ́n lè torí ìfẹ́ràn rẹ̀ kan di kìfì so ó bẹ́ta kóhun lọ fọ̀kọ̀ṣínà ayòrìkọ́húnmá tọ̀wòyánà wọn kúfà ẹ̀rù ń gbà wá kó mọ́ bú àwọn méjì dárú kó mọ́ kó bá wọn kó mọ́ sọ di kèfèrí so lọ́dọ̀ ọlọ́run hikma ni pé kí wọ́n má di kèfèrí hùn ó tóbi lọ́dọ̀ ọlọ́run ju kí eléyìí ká má pa lọ ìtumẹ̀ pé fi zahir pípa lóòtọ́ ó wà fún ẹgbẹ́ fàsádì láúlá ha dá sí ìbáṣe torí rírìn tó ìgbọ́n lọ́wọ́ ọba ń kọ la yaf'alu illa li hikma lẹ́gbà tó sọ tán kọ́ ó ní sàpégbà tó pín sí fasad lòun náà fi zọ ẹ̀ destruction ó ní fa aradna àwa wá ń fẹ́ pẹ̀lú action wa bá ṣe páhùn aláwọ̀kọ́ ó ní fa àrọ́tú ẹlẹ́ẹ̀kejì tó náà jẹ́ tí ó dá ìbọ́hẹ̀ ó ní fààrọ̀ dínà àwáfẹ́ mi àjẹ́ ó jẹ́ pé Musa ó dàgbò lórí èyè àméjì náà lájọ fẹ́ ìwọ fẹ́ dáadáa tèmi náà fẹ́ dáadáa dáadáa tí wọ́n fẹ́ ni pé kò yẹ kó lọ nà àwọn ọmọ kékeré náà ló fẹ́ pa fún ìwọ fẹ́ dáadáa fún èmi wá fẹ́ bígá dáadáa fáwọn òbí rẹ̀ pé òun tẹ́lẹ̀ náà èpè ní padà yóò sì padà kúnjọ kan náà ni àmọ́ tó bá tún wá fẹ́ kúkú tún wá káwọn òbí rẹ̀ tán tún jẹ́ dáadáa ikú kún ọmọ ọ̀sánfààní now ìtumọ̀ ẹ̀ wá ní wípé ẹmọ gbọ́ bọ́lọ̀ ti wá pìrìsẹ́ntẹ̀ tí mo bá lọ pẹ̀lú nǹkan tí wọ́n mú sá tí wọ́n ń rí in tí a lose kò ní sí badin kò sí nǹkan tani replace tí wọ́n bá lọ pẹ̀lú tiẹ̀ èmi ṣe sọ́lọ̀ ní kémi ṣe òun ní badin táà bá ní ká fọmọ ìyẹn lẹ̀ tó pé nafsan zakiya tambi gẹ́rì nafsin bó ṣe sọ ẹ̀mí tó mọ́ níjọ́ tó bá sàwọn òbí rẹ̀ di kèfèrí iná gbére ni kò sí bàjí bọ̀ táà bá pa àwọn ní kékeré ọlọ́wọ̀n bá lè fáwọn òbí rẹ̀ lọ́mọ bí ó ní fa àrọ́dínà ayúbìláhùmá rọ̀búhùmá khayran tó ń tọ́lọ́ zakata ni tó ní nafsan zakiyata ni musa wí pé ẹ̀mí tó mọ́ ọkọ̀ kìí mọ́wọ̀ lọ́dà ọlọ́run fún khairan zakata ẹ̀mí tó tó jòun lọ sóhun mọ́ èyí tó tó jòun lọ aqrab rahma tó sì súnmọ́ ní kẹ́ fáwọn òbí ẹ̀ so ní ọ́ṣàn ó mẹ́ pé alhakimu níbẹ̀ náà kọ́kọ́ fìdí síra wọn nígbà tó kan tó gírí tán ṣe wọ́n ni tọ̀ wà fàkánà lọ́gọ́lá mẹ́rin yẹ̀ sí mẹ́rin fún Madina àwọn ọmọ òrukà méjì ni wọ́n ní tán wà nínú gbòrò wọ̀kánà tàhtà òkànzùn lọ́gọ́má ní abẹ́ bìtẹ́kìníwà yìí so now tó bá jẹ́ council fún wọn sẹ́yìn ò pé hekman ní wípé kò sí àǹfààní kankan pé kówó yes kí ẹ̀rùn gbà ọlọ́run ma bí ṣe kan tó wà lẹ́yìn títí láyé àbílọ́run pé ní pé ọlọ́run kan wọ ẹnìkan ó ní ẹyìn eh, tí mo fẹ́ ṣe ní pé mo fẹ́ sọ́lá ọya tó ti jẹ́ olówó tẹ́lẹ̀ mo fẹ́ kò di tálíkà tó mo fẹ́ sọ́lá yóò ṣe inú kó sí pé tẹ́nìyàn bá jẹ́yàn dáadáa tó bá yẹ owó bá lè jẹ́ kó kọjá àlà hmm, kó lè fi fi ṣó tọ́lọ́gbà tí wọ́n ṣe lẹ́kẹ̀ẹ́ta ìtàntàn ṣe ń dáadáa ẹ̀yìn pé nǹkan dáadáa wọ́n ṣe ẹ máa gbọ́n tí kọ́dúrò wí ó nítorí pé kánzù wọn wà bẹ́ẹ̀ wàkánà àbúhùmá sọ́ọ̀lẹ̀ ha òbí àwọn ọmọ méjèèjì yẹn èèyàn dáadáa ni ẹ wọ ọlá tọ́lọ̀ bá fẹ́ ṣe ń bẹ́ kí ló dé tó ṣe wípé nísìnyí àwọn pẹ̀tọ̀ ọlọ́kàn máa ń ṣe ẹni ha òní ọlọ́run ọba fẹ́ protect yìí kánzú àwọn èèyàn ó sì lo ànábì ọlọ́run àwọn ànábì ọlọ́run láti protect ẹ̀ ó fọ́ọ̀sì wọn ṣiṣẹ́ lọ́yà ẹ̀ protect ẹ̀ gbàgbọ́ àwọn asọ̀rọ̀ tó sọ́nà ní wàkánà àwọn ọmọ̀sọ́lá ẹmọ wá wọ́n ní sàárádàrọ̀ bùkà ọlọ́run ọba rẹ̀ wá fẹ́ méjì yòókù tó dákọ tó pé destruction fáàrádì èmi fẹ́ àkọ́kọ́ ẹlẹ́kẹ̀ẹ́ fáàrádì náà àméjì fẹ́ nígbà tó fi zọ́hìr nǹkan dáadáa ń fa àrọ́ dàrọ̀ búkà ọlọ́run ọba rẹ̀ fẹ́ kí ni túmọ̀ ẹ̀ ìtumọ̀ ẹ̀ o ní pé ẹni iṣẹ́ tó bá jẹ́ṣẹ́ rí tí mẹ́jẹ̀mú rẹ̀ bá pé ọlọ́run bò ní ìjẹ́gbẹ̀ tí kọ́lọ̀ ni mo fẹ́ sọlá só ti pé ọba ń tó ní ìṣẹ́ mo á fẹ́ sọlá mi ò fẹ́ oníṣẹ́ information so àwọn jàmíyà ni wọ́n máa ń tú àdíìsì bá àti ìtù wípé àwọn ní kò sí hikmà kankan tó lọ fi ń ṣiṣẹ́ kankan pé ó lè dìsáìdì sí tókàn mẹ́nìkan tó ń ṣe dáadáa kó sì jù sínú ó sì lè wẹ́n gírí sàbútọ́ kó sì jù sí pé ọlá náà lè fi wà ní ohun ó lóun mọ́ ń sọ ọlá ṣùgbọ́n bí sí ń sọ ọlá tó náà ń kọ́ ó ní hakim ni òun lẹ́ẹ̀sì rí pé gbogbo nǹkan táwọn èèyàn máa ń béèrè question lórí ìsìlámù ní answer àwọn tájẹ́mọ̀lì hìdún tí wọ́n gbọ́lọ́wọ́ bá gbọ́n wọ́n ẹni hakimu lọ́lọ́ hekima olówà ń bí pé kẹ́ǹsì ọmọ kékeré tí ò lè sọ̀rọ̀ tí kò tí bàlágà tí òfin ẹ̀sùn tí ìjọ́nà lórí ẹ̀ kọ́lọ̀n ọmọ kékeré ó fi káńsà mọ́ wọn kékeré ẹ̀sìn níkẹ́ oníkẹ́jì hmm? kí ni a ń sàkà tó gbáwà fún kọ́lọ̀ ọba òlà yá fọ́lú kí ìlàlẹ̀ ẹ̀tmá a ní èyí ara orí rẹ̀ ní pé sódíṣẹ́ fún ọ́nà ọlọ́wọ̀n bó ṣe ń sábà bí wíwà lìjánná fáwọn òbí ẹ̀ tó bá padà kú lẹ gbogbo fi kọ dáadáa fáwọn òbí ẹ̀ so kìí ṣe fẹ́ yí kìí ṣe fasad àmọ́ fẹ́ tó wọn ní iman kò lè sẹ́sìn expansion kan gbogbo ìgbésí ayé tí ojú ilé ayé nìkan lọ àwọn hmm? wàláhì lẹ́yìn lẹ́yìn àwa ní ìmọ̀ hàn fáwọn èèyàn náà létà tó ṣe pé tọ́bá pé ìtọ́lọ̀ bá bá mọ̀ pa wa ló bá fi bá wa ṣe pẹ̀pẹ̀ tọ́lọ̀ bá mọ̀ kàwà ló bá fi hàn wá akọ̀ sọ pé no ah, ah, ah, no tí tọ́lọ̀ bá fi hàn wá sọ pé no tó bá padà wa jẹ́ ẹnìkan sọ fún wa ń jọkàn sọ́rọ̀ náà wọ́n sọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ kò fún wọ́n but bàbá wọn èèyàn dáadáa ni gbogbo èèyàn jùpọ̀ fẹ́sìn kọ́lọ̀ kó sàlékún dáadáa kọ́lọ̀ kó kẹwọn wọ́n á ní ìgbà tí bàbá wọn máa kú ẹni tó jẹ́ gbọ́n àwọn àgbà mẹ́rin làwọn ẹni tó gbé àwọn àgbà kò dàgbà rárá kò tí ju bí eighteen or seventeen lọ bàbá wọn sì ní bísínẹ́sì kan tó ń thrive dáadáa kí bàbá wọn tó wá kú bàbá wọn lábúrò kan tí bàbá wọn trust dáadáa àìsá bá máa ìkulè dé pé àbúrò mi dákọ̀ ìwọ ni mo fẹ́ fa bísẹ̀ lọ ó kù tọ́jú àwọn àbúrò rẹ̀ àwọn ọmọ mi náà wọ́n trust àwọn dada. bọ̀ kó tó di pé bàbá yẹn kú káàkiri bukú bí ọdún méjì ọdún mẹ́ta ọ̀sọ̀ káàkiri ọdún márùn àbúrò bàbá yìí ó wá wà lórí ọ̀kadà bí màṣí sí gbà náà ni ó wá jábọ́ ó fagbárí gbèsè bàbá ẹ̀ ó lìdì sí mẹ́ta kìnìún ó dùn bàbá yìí gan káì yá ẹni tí mo rò pé máa fi ilé ìfáwọn ọmọ yìí sẹ́mọ̀ wọ́n gbìyànjú gbìyànjú gbìyànjú ẹni ẹ wọ́n sì padà tọ́jú ẹ̀ ṣùgbọ́n kìnìún yẹn ò tán tán fífi ká ah, kò lè wọ́ọ̀tì kò lè dúró nípò pé kó lò mojútó bísínẹ́sì kò ní kapásítì àti mojútó bísínẹ́sì wọn ṣẹ̀rùn tán so bàbá yẹn náà kẹ̀kẹ́ ní choice polówó kò lè falé lọ́wọ́ mọ́ bó ó dùn pé ah láàrin òsùn lé ìyẹn dáadáa náà sí bọ́ nígbà tí bàbá yóò kú torí pé ó ti mọ̀ pé ní capacity bàbá kan fẹ́ kan fà á lẹ́rẹ́ àwọn ọmọ rẹ̀ náà lọ pé náà ni ẹ máa ṣe bàbá wọn bó mojú tó yín ṣe rí ẹ̀gbọ́n yẹn kiri lọ́wọ́ òun náà kéré wọ́n sá at the end of the day in tí wọ́n padà rí ni pé ẹni tó jábúrò bàbá wọn yìí àṣé lẹ́yìn àti bàbá wọn kú tán kò wá sílé ológun tí ó lọ pé tán pa ọmọ yìí kóhùn fi lè jogún wọn tó ń jogún wọn àwọn pé àwọn olóyẹ kóhùn gbà náà ẹ̀gbọ́n òun ti ń sọ gbóhùn náà lọ ẹ̀kóhùn gbà lájọ́ ìtẹ́lẹ̀ kò sínú tí ò ṣe tó àwọn ọmọ ń bá ti wọn lọ débi wípé ẹni tó wá jẹ́ tó lé bá ó wá sóhun náà ẹ́ báyá ọ̀tẹ̀ ó wá sóhun náà débi pé nígbà tó rọrùn gbogbo ẹjọ́ fún báyìí báyìí ah, wá ológun ológun wa wá wá ṣé ni lágbájá báyìí báyìí báyìí ló mú kọ rẹ wá pé ká pa àmẹ́ ṣọ́ra fún o ibi tí ẹ̀ ti ń dàgbà tán yẹn wọ̀yẹ́ sáàkìlìjá kànzáhùn máa pẹ́pẹ́ ọ̀rọ̀ wọn gá sí fà á jáde ọlọ́run ọba ṣe rahmatan min rabbik ten weeks ìfẹ́ ah, mm, mm. kó kàn tí ṣe kí ni kó ti acknowledge weakness ẹni ọlọ́mọ weak àwọn ọmọ fẹ́ràn rẹ̀ yóò gbà Al-Hasan al-Basri rahimahullah afá tàbí náà tàbí afá gbà ó ní nígbà tó débi ayà tọ́lọ́mọ bá ti sọ pé innal ladhina fatanu al-mu'minina wal-mu'minat thumma lam yatubu falahum adhabu jahannam wọ́láhùn azabul hariq súra olówá súratù okhdud ah súratù buruj dari tọ́ àwọn àwọ́ là ń pè ní azabul okhdud àwọn wọ̀nyí sẹ́mọ̀ pé àwọn yìí àwọn ni àwọn tí wọ́n ń jù sínú òtò tán kúnná bù wọn tán jù wọn sínú náà láwọn tán gbọ́lọ́wọ́n bá gbọ́ sáwọn tí wọ́n ń pa wọ́n yìí ọ̀tọ̀ Ọlọ́run ni wọ́n àbí wọ́n sí ọ̀tọ̀ Ọlọ́run àbí ọ̀tọ̀ Ọlọ́run ni wọ́n ni tọ́ ma gbọ́n tásán tọ́ sílẹ̀ o wọ́n ṣe jọ́tọ̀ ọlọ́run tó wọ́n wá ń jù wọ́n kìí ṣe pé wọ́n rò sí wọ́n nù náà ni o kátọ̀ náà kalẹ̀ ká máa jù wọ́n síbẹ̀ ṣé irú àwọn àwọn ọlọ́run bá rìn fàṣà àwọn sáà ń gbọ́ àwọn èèyàn sínú náà sáà ń pa àwọn ìlọ́rọ̀ rìn fàṣà pé innal ladina fatanul mu'minina wal mu'minat àwọn tí wọ́n ń kó fìtínà bá àwọn mùmìnì lọ́kùnrin àtàwọn mùmìnà lóbìnrin ẹ́ àtàkó fìtínà bá wọn kí lọ́wọ́ àwí tó mọ̀ lábíyà tó lẹ́yìn ìgbà náà tó wà túbá ẹgbẹ́ dápẹ́ gbọ́dá so yẹ kọ́lọ̀ ọba máa fẹ́ tú túbá fáwọn èèyàn tán ró sí àwọn mùmí nínú náà ìmọ̀wé ẹgbọ́ mi yé sàpé ọ̀tọ̀ ní pé wọ́n róòsì wọn káàkùn pé wọ́n túbá fún ara wọn káà róòsì ọlọ́ọ̀kún wọn fún fọ́ pé bẹ́ẹ̀ sẹ́ róòsì wọn náà nǹkan ò fún mọ̀lọ́mì ọ̀túbú tẹ́ẹ̀wá túbá ha kí ni hikma tó wà ní hikma ní pé iṣẹ́ rí bẹ́yìn ṣe róòtì ẹ̀rọ pàbú lè ṣe fún ṣùhádá láwọn àmìnà tó fẹ́ dára fẹ́yìn náà hmm? ẹ̀yìn àhámù wọn ẹ̀kọ̀gbẹ́ àmọ̀n ipò tí wọ́n dìgbà àmẹ́yìn náà hmm? ìtọrẹ ah, ah. ẹ generosity ẹ dídá ẹ wo rúùtẹ́rọ ọba bó ṣe tó kọ́tàlú áwòlìyà àrùn wọ́n pa àwọn èèyàn rẹ̀ àwọn tó fẹ́ràn wọ́n pa wọ́n ẹ́n wọ́n wà yẹ̀dọ̀rọ̀ ohun ilẹ̀ tàúbà tí wọ́n fà ọlọ́run tó ń pè pé ẹbá tó túbá náà ṣerú ọlọ́run ọba tí wọ́n ń pa àwọn èèyàn tọ́lọ́run ọba fẹ́ràn kọ̀wárìjù ló lọ́pọlọ pé kó ní ó dìgbà tó bá tó ṣe é pé kọ́lọ̀wọ́ bá kó kẹ́ ọ hmm? ìfẹ́ ọlọ́run ọba lèyàn máa fi ń ṣẹ̀sìn ọlọ́mù fẹ́ràn rẹ̀ ọlọ́mù fẹ́ràn rẹ̀ bọ́lọ̀ bá pé lóòótọ́ fẹ́ràn rẹ̀ yóò àfíìsẹ̀ lórí ẹ̀ hmm? انظروا الى هذا الكرم والجود ẹ wo ọrẹ Ọlọ́hun ẹ wo àpọ́nlé Ọlọ́hun ẹ wo àmójúkú Ọlọ́hun ẹ wo dídá Ọlọ́hun qatalu awliya'ahu wọ́n pa àwọn èèyàn ẹ̀ wa huwa yad'uhum ila at-tawbati wal-maghfirah ní ṣe ń pè wọ́n sí pé ká túbá ọ̀sẹ̀ mọ́fà fún màlámíyà túbú ó sọ papọ̀ mọ́ ya rẹ̀ ẹgbọ́n ó sọ papọ̀ mọ́ ya so ọlọ́run ọba èèyàn lè máa sọ fún pẹ̀lú ọkàn tó dáa pé Allahumma fúrìlé kọ́lọ̀wà ní ìsàfẹ́ mm, mm, mm, ọlọ́run bá fẹ́ràn taoba kú ó sì fẹ́ràn kéèyàn dáa ó sì fẹ́ràn kéèyàn ní èyí tí ò fẹ́ òun ni kéèyàn jọra àyàn lójú lọ́dọ̀ rẹ̀ àti lọ́dọ̀ ẹ̀dá ṣe wá sí ti wá jọra àyàn lójú lọ́dọ̀ ọlọ́run ọba ẹ́n so gbogbo tó bá káwọn máa wí nípa lọ́dọ̀ ẹ̀dá ó kéré ẹ̀dá kọ́ ni ó dájọ́ hmm? the other way around làá máa ń gbé e sí ìgbé ah lábájá rẹ̀ sọ pé wọ́n ní kí ìsìn ẹ̀dá ah, <laughs> lọ́dọ̀ ọlọ́run náà ti kí wọ́n èyí bribe ọlọ́run níjọ́ tí èyàn bá fi lè tún àlákọ̀ọ̀yàn láàrin ọlọ́run ṣe èyí ò ní kéèyàn mójú tójú kò sírù tó kéèyàn lè ṣe kọ́lá ti gbogbo ilé ayé kán rí ọlé èyàn bú bọ́lọ̀ bá fi lè rí ọlé èyàn rí lóòótọ́ o lè gbára má pé kán rí ọlé èyàn bú tó fi so ibi tá a ti lọ níbẹ̀ òun pé ọlọ́ni inna sa'yakum ṣàṣàtà pé àwọn iṣẹ́ yín tẹ́ ń ṣe iṣẹ́ dáadáa bẹ́ẹ̀bẹ́ and as a result of that ẹ̀yin tẹ́ ṣe náà kìí ṣe dédé ní lẹ́bùn yóò sí lọ́dọ̀ ọlọ́run ọbọ̀ ò lè mú èèyàn tó jẹ́ lẹ́ṣẹ̀ mo bẹ́ẹ̀ kọ́ tó gbọ́lọ́wọ́ bá kọ́ làyá pàálù ìlàlẹ̀ ẹ̀kọ́ tọ́ nítorí náà bóò láti máa wá mọ̀ nǹkan tó wà látọ̀dọ̀ ọlọ́wọ́ bá ẹnìkan kan orí ẹnu táà bá ṣe náà lárí ṣe dáwà táà ṣe oníṣìhùn bóò wá làá ṣe rí sọ́lọ́hùn ó pàtàkì ó pàtàkì ọlọ́ni fa amma man a'ta so ẹni tàbá wá rí tó ti pé nǹkan tó jẹ́ túláàsì lórí rẹ̀ ní fífún ní níná ó wá gíbẹ̀ zaka ni o ìnáwó ni o ìnáwó olé ìnáwó ọmọ ìnáwó ìyàwó ìnáwó ìyá ìnáwó bàbá àbí kàfàrà ni o kàfàrà tó ṣe ìnáwó lòun náà ṣe ẹni tó bá ṣe wé tó bá gífẹ̀ nígbà tó sàn wọ̀tákọ́ ó wá páyà ọlọ́run ọba kí ló ṣe ó páyà ọlọ́run ọba pé tọ́lọ́run ọba ní kó mọ́ ṣe kò ṣe níjọ́ tí èèyàn bá fi ṣe lè ọlọ́run ní ó ṣe tán wàsọ́dàkọ́ bílà husna nǹkan tó dáa jù nínú tọ́lọ́run ọba tó pa aláṣẹ kó ṣe oníláìláha illallah tawhid lẹ́yìn ìgbà náà nǹkan o ara husna ní kíni aljanna wọ́n sọ pé iná lèdínà afẹ́lú alhusna wọ́n ziyara tó wá bí yìí fò péjú alkiyama bẹ̀ olùkọ́ aljanna bẹ̀ in ṣe ìran kan rẹ̀ hmm? lọ́lọ́wọ́ bá sọ ó sì tún bìlífù wípé alágbọ́n bìlífù náà ni pé bí ẹ̀bá ti náà sọ́rọ̀ ọ̀tọ́lọ́ ó bìlífù ọlọ́wọ́ bá ma ń rìplé tó bá ní mẹ́tẹ̀ẹ̀ta yìí kí ọlọ́run sọ fásánù yasiruhu lil yusra gbogbo nǹkan tí ó fi rọrùn fún hmm? iṣẹ́ eré tí ó sì tí ó fi máa súnmọ́ ọlọ́run ọba sí ọlọ́run lóhun tí yóò ṣe ní rọrùn tó mì pọ́lọ́run ọba ń kọ̀ kì í rìjẹ́kì yẹn bí yàn bá ṣe dáadáa fọ́lọ́run ọlọ́run bó tún fẹ́ kí ẹnu tó ṣe dáadáa sí bó bá ṣe dáadáa kan tó bá fi gbà yóò tún fi ọsí fòóngẹ́ kó tún ṣe dáadáa sí ọlọ́run bèé sẹ́ni tó gbé yóò ṣe dáadáa fún ìyàwó tán hmm, ó ti túbà wọn túbà wọn túbà wọn mo tún fẹ́ kó hmm, dáadáa máa ń tẹ̀lé dáadáa lọ́dọ̀ ẹgbọ́n kan fàámà mànà àtọ́ wàtákọ́ ẹni tó bá gíf ní látọ̀kan rẹ̀ wá ní nǹkan tó jẹ́ túláàsì lórí ó páyà tọ́lọ́run bá kọ́ táwọn bá sọ páyà ọlọ́run ọba láàrin ìwà àtọ́lọ́run ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kó tó kàwọn ẹ̀dá ọ̀pọ̀lọpọ̀ gbà especially láàrin àwọn ọmọ ìyá àwọn ẹ̀dá là ń páyà táàkà ń pè ní páyà ọlọ́run àwọn ẹ̀dá wọ́n ẹ̀ mọ́ bí ẹ̀dẹ́ dábí ní Eh? à ń bọ́ sọ̀rọ̀ pé yẹ sórí ìyún kan làkọ́kọ́ fún láàrin ẹni tí tọ́lọ̀ bá ti pàṣẹ rẹ̀ ọlọ́run ọgbẹ̀ èyí rejection tó bá weak ẹgbọ́ sọ̀rọ̀ weakness náà fọ́lọ́ ọlọ́mọ weak lákòókò mi mo fẹ́ràn wọ ọlọ́ mo fẹ́ sìn gbogbo nǹkan tẹ́wàá fẹ́ kíjọ sí rẹ̀ rọrùn fún mi dákùn ṣe fún mi èmi wíìkì ń bi pé kí n mọ́ lòó lọ́wọ́ sọyún fún kò dé bínú pé èmi wíìkì ẹ̀sìn wù mí lè sọ fún owó yìí kó wà ń bẹ́ẹ̀ pẹ̀lẹ́ kò bínú kò ní sọ ọlọ́run ní máa sọ pé o oh, ní ìkìláàsì tó bóhun àti ọlọ́jọ́ sọ ibi the highest level of ìkìláàsì láàrin wa tó lọ́run ó lè fi rẹ́kọ́ pamọ́ fún pé ọlọ́run lágbájá ìṣẹ́rọrùn fún òun lè máa ṣe kò ló ṣubú mi tí ìgbà pọ́ fẹ́ràn rẹ̀ bá ń fowó sí tó bá ń fowó sí kó wá tó jẹ́ kí fẹ́ràn rẹ̀ wá lè kó kí wá lè ṣe tó fẹ́ kí wá lè dúró déédéé kó sí tó lè bí ọlọ́run kó bí ọlọ́run mo wíkì má jẹ́ wíkì ọlọ́run mo lójú kòkòrò má jẹ́ lójú kòkòrò kò sí nǹkan tó lè wí <laughs> ọlọ́run mo mọ́ ní gbíyè méjì bá yọpo ọlọ́run gbogbo tó lè sọ fẹ́ dáhùn tó bá sọ fún pé lóòótọ́ òdùn ló bá fi sọ yóò gbà nínú àwọn ọ̀rọ̀ tá a máa gbọ́ tẹ́ bá rántí ẹ̀rí pé àmọ́ ń sọ̀rọ̀ ń pa àwọn ashabul a'raf àbí pé àwọn kan wà pé dáadáa wọn àtàbúrú àti àìdá wọn ó ṣe kíni ó ṣe déédéé àwọn wà lórí fẹ́ǹsì àbí ọ̀bọ̀ bọ́n ṣe wà lórí fẹ́ǹsì ẹ̀yẹn máa gbọ́n tọ́lọ́wọ̀n bá sọ ń pa wọn kẹmọ̀ agbọ́n táwọn sọ́láfù wa náà ń wí káàkiri pé ọlọ́run ọba wa kìí sọ ọlọ́run ọba tí máa ń rìjẹ́kì ẹni tó bá ṣe dáadáa sí ehm, àwọn àfáǹfà pé àwọn tó wà ní àárọ̀ fún yẹn pẹ̀lú bọ́lọ́run bá ṣe sọ́sọ́ láàárọ̀ wípé bóò ni ọlọ́run bó sì yanjú ọ̀rọ̀ wọn ẹ̀yin ò rí pé ńgbàtọ́ ọlọ́run bá sọ ọlọ́run ní wànádá ashabul jannati ashaban nar àwọn tánjọ́ ma aljanna wọ́n ma pé àwọn tánjọ́ ma ná pé an qad wajadna ma wa'adana rabbuna haqqan ìntọ́lọ́run bá bá sàdéhùn àwa ti rí lódodo fàrọ̀wọ̀jẹ́tù ma wà ádá rọ́bùkùn hakọ́ ṣe ń tọ́lọ̀ bá náà bá ìfà déhùn rẹ̀ náà ṣẹ́yìn náà rí kọlù náà wọ́n ní bẹ́ẹ̀ ni fa'adánà ma'adínú bẹ́ẹ̀nà hùn alànàtùlá alàbdọ́ọ̀lìmí nígbà tọ́lọ̀ hijab láàrin ọmọ náà tó ma alìjánná gàgá ń bẹ lórí fẹ́ǹsì lórí

an salamu alaykum ọlọ́lọ́n kó ma bẹ lórí yín ẹ̀bọ́ wọ́n rà méjì wọ́n rọ mọ̀ná wọn àlìjẹ́nà tàbà ti rí ọlọ́dẹ̀ wọ́n ti tí wọ́n sọ́dọ̀ àwọn mọ̀ná wọn ni ẹ́ àwọn náà ilé tọ́bátọ́wà jẹ́nà wọ́n wà sálàmù sáwà jẹ́nà kùránì wá ń sọ ń bẹ̀ pé an sàlámù àlékún ọlọ́ọ̀lọ́n fún wọn lórí yìí lámúyẹ́dẹ́ kò lú ha àwọn àsábìlà aráfò wo àlìjẹ́nà àmọ́wà omiyatmaun àmọ́ wọ́n ràn kàn ọlọ́run àárín tó fi wá sí ibi ìyẹn yóò já sí tọ̀ níjọ́ táwọn àfáà bá tí wọ́n ń fàpẹ́ ọ̀dà kí lọ́lọ́run padà ọmọ náà ni ó ní wọ́n wà láàrin ọmọ náà wọ́n wà àlìjẹ́nà ọ̀kan mẹ́rin àwọn sálàfù wa ìrìn rántí ètò jẹ́ bí ikrima ní bí ṣáàbí ní bí kí ní ẹ̀kan ní bọ̀tẹ́lá òtàṣẹ́ òmù kẹfẹ́ òwàn lẹ́ but ọ̀rọ̀ rẹ̀ ni imam sáàdì afẹ́ìdí ni wọ́n paraphrase ọlọ́run ní wọn ò wo àlìjẹ́nà àmọ́ wọn àmà kan ẹmọ àgbẹ̀ ọ̀rọ̀ sálàfin yẹn wọ́n ní kí wọn wahum ila an lam yadkhulu al di singa tán sọ̀rọ̀ yẹn táwà lórí fẹ́ǹsì wọn ò tí wà àlìjẹ́nà fi dukhulaha àwọn wọ́n ń hó pa wọn wọ̀ nígbà pé lábẹ́ yẹ́dẹ́kù lówà wọn yẹ́ sùnmà òun ẹ máa bọ̀ wọn wá fi kún ọ̀rọ̀ sálàfù yìí wọn paraphrase wọn ni wà láwọn yẹ́ jẹ́ alìlọ́hù tọ́mà aljanna ló fẹ́ kọ́wọ́ ló fi fi ó fún yẹ sọ́kàn pé wọ́n ni salamun alaikum kúránì lámúyẹ́dùkùlúhá wọn ò wọ́ tí sí wàhún yẹ́ tún àwọn wọn hóòpù ní ọ̀kan náà sáàbàgbà aljanna ló fẹ́ káwọn iléyìnwọ́ pé ìfọ́ tó wáyé tó pẹ̀lú aljanna ni kò ní fi irú tọ́mà yẹn sọ lọ́kàn ọlọ́run bí fún yẹn ní tàmà kó wájà hmm? ọlọ́run bí fún yẹn ní tàmà kó jà ẹnìkan kì í wá ọlọ́run ọba kọ́lọ̀ wá ní mo fẹ́ sọlá mi fẹ́ so torí rẹ̀ anybody tó bá ti ó ṣe dáadáa ẹ̀fọ́ tó ẹkọ́ yẹ kó ṣe ní ìnáwó ni kàfàárọ̀ ni sọ́dákọ̀ ni ó tún wá páyọ̀ ọlọ́run ọba wà sọ́dákọ̀ bẹ̀rẹ̀ husna ó sì pé dáadáa nǹkan tó dá la aljanna ó bì nífẹ̀ẹ́ bọ́lọ́run fasanu yasiruhu lil yusra nǹkan tí ó jẹ́ dẹ́kun tí ó fi súnmọ́ Ọlọ́run ba Ọlọ́run bó ṣe rọrùn fún tí ó ma ṣe tó bí pé èyàn é hope fọ́lọ́run ba kọ́lọ́run wa ni mm, mm, mi ò fẹ́ anybody tẹ́ bá tọ́lọ̀ bá wá reject òun fún ara rẹ̀ láàrin ara rẹ̀ látàyé náà yóò lè sọ ó lè mọ́ sọ fẹ́ nìkan ó lè mọ́ sọ fẹ́ nìkan bọ̀dẹ́ màá fi lè fẹ́ràn Ọlọ́run bẹ́ẹ̀ ma fẹ́ràn Ọlọ́run Ọlọ́run àbí rí jẹ́ tẹ̀ tó bá fẹ́ràn irú fẹ́ràn yìí Ibn Taymiyyah rahimahullah níjọ́ kan náà àwọn ọjọ́ àwọn akíò rẹ̀ wọ́n lọ bá ṣe tán bá ti jí láwọn ní akéfà fàtà pé gbólẹ̀ sí jí báwọn lọ fi sáájí dáadáa wọ́n sọ fún Ibn Taymiyyah pé kéfà àfbà gbólẹ̀ sí jí Ibn Taymiyyah ní àfbà tó fi ní ìmàtẹ́yìn mo jí sínú ọ̀pọ̀ ọ̀kọ̀já ní olúwẹ́ ọlọ́fẹ́fẹ́ ni asibáàtò ibi ìdáméjì bẹ́ẹ̀nà ronú obìnrin láàrin àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí mo ṣe sàtọ́rà ọlọ́hù aláyì tọ́lọ́wọ́ bá kọ́ bà rẹ̀ kò jí káwọn ẹ̀dárí ìwé kún ó fi fi àbùkù rẹ̀ kàn mí ní ìmàní mo jí mo mọ̀ pé mo lẹ́ṣẹ̀ ṣùgbẹ́ṣẹ̀ hùn ara kọ́lọ̀ bá pọ́n mi lé kò jí kọ́ hàn sáwọn ẹ̀dá wọ́n rò pé mo jí mo jí wà lọ́wọ́ ọ̀kan ìkejì ní mẹ́lẹ̀kì wà bẹ́yìn náà ma wádà tí ń fi kò lóbi ìbáre ọlọ́run bá fi fẹ́ mi sáwọn èèyàn lọ́kàn wọ́n fẹ́ràn mi tí ìdìsáfẹ́ anybody tó bá ti rí fọ́lọ́run ọba bá ti fẹ́ràn àbáwọn èèyàn bá fẹ́ràn àwọn àbí the first thing fẹ́ni tó bá ńlá ka yóò kọ́ ọlọ́run mi ò dìsáfẹ́ mo dúpẹ́ o òun lẹ gbọ́ táǹkà ń bi àbá sàlámà aláyàmá yàlọ́pàá ní tó bá ipá àwọn èèyàn bá mọ bí mo ṣe burú tó nínú ni ní nǹkan tí ń ṣe láìdá tí ó tán bá mọ̀ ní làábà sàlámà aláyàmá yàlọ́pàá ní ẹni tó bá rí mi gan ní sálámà ní hmm? wọ̀lá àrọ̀bọ̀ alù wọ́n tọ́nà ìwé tó lọ́dọ̀ mi wọ̀mọ́ lọ sọ́ọ̀bà ní mú ní fẹ́ bá mi jòkó gan yóò sùn wọn wọ̀lá bóòtù bá da karama ti ń bí hawa ní lẹ́yìn ìgbà tí mo tún ti pán mi létán ẹ̀tẹ́ ní padà kan bẹ́ làákín sátàtà máa áyè mi ṣùgbọ́n wọ́n ló bu obi tí mo kù sí ó bò ó wá jẹ́ pé ẹnu obi tí mo dá sí nìkan wọ́n rí hmm? ọwọ́ ni wọ́n asàrù kan bẹ tán sọ wọ́n gbà ọdọ̀ Umar khilafun bẹ̀ láàrin àwọn oníhadisi abáwọn sàbíkò wà sàbíkò kí n kà sọ wọ́n mẹ́rin kan wá tó zè zìnà ọdọ̀ Umar Umar wá ń tọ́ ya kan jù ló kópa bóyá kan sí kan náà ní hadisha ọkùnrin yẹn wá ní àwọ̀lá ah, àkọ́kọ́ tí kọ̀kọ́ sí náà Umar ní mm, ọlọ́run ọba ọba alámojúkú òní

fasanuyasiruhu ọlọ́run bó ma ṣe nírọ̀rùn fún yóò ṣe òun gangan nírọ̀rùn fún pé dáadáa ní ọmọdé ṣe lọ bó la ṣe mọ̀ ọlọ́run bá sọ fún anísílọ́tò Muhammad walladhina tadaw àwọn tán bá ti mọ̀nà zadahum huda ọlọ́run bó tún lékún wọn ní fọ́nà ọlọ́run bó kún lékún wọn nígbọ́nà wà àtàhùn takọwàhùn àtàhùn takọwàhùn kí ni tó mẹ́ ọlọ́run ọbó mọ̀ mú wá bá wọn gbogbo nǹkan tí ó fi lè máa bẹ̀rọ ọlọ́run bá sí gbogbo tí ó fi lè máa bẹ̀rọ ọlọ́run bá sí ọlọ́run bó mọ̀ mú wá wọn in tí ó bá jẹ́ kan kó sẹ́sẹ́ kò tó lọ́tọ̀ kéèyàn sọ pàgbára nìkan ló fẹ́ mọ̀ bí sáfẹ́sẹ́ òun lẹ́fi rí kọ́lọ̀kú sàánù wà lẹ́fi pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán gbìyànjú gbìyànjú gbìyànjú torí pé wọn ò lè ẹmpásí orí hasanatu yẹn jíjìnà sí sẹ́yíà nìkan ni wọ́n lè ẹmpásí wọn ò ní hasanatu tí ó wà jẹ́ bọ́fà fún ọjọ́ tó bá fẹ́ kó sẹ́yíà ọlọ́run bá válù hasanatu gẹ́gẹ́ pé máa ń lò ní sábàbí fúnyà kéèyàn má fi kó sí kíni ẹ̀ṣẹ̀ anybody tó bá ti fẹ́ kó sẹ́sẹ́ àsànà tí ní kó máa ṣe oníkó hmm? máa ṣe torí wípé pẹ̀lú àyàtà àkàyè pẹ̀lú àyàtà àkàyè pẹ̀lú ọ̀rọ̀ òsìfà mọ̀mọ̀ àtọ̀ wàtàkọ́ ọ̀sọ́dọ̀kọ̀ bil husna Ibn Kathir sọ mẹ́ pé ẹgbọ́n ní fàtàlì yẹ̀sù wùlì yusra pé o na O ṣe dáadáa o ọlọ́run tún ṣe òun ó rọ ẹnìyẹn fún dáadáa dáadáa o máa rí sí lọ tó kó ti sàwọn ilé ìkọjọ́ kọ́lá bá tó sọ́lá min sawabi alhasana alhasana tó bá dáa ara láàdáa pé èyàn sí hasana ò ní pé ọlọ́run tó jẹ́ kí hasana mi tún wà lẹ́yìn ẹ̀san rẹ̀ nú wa min jazai sayyi'a as-sayyi'a tó bá dáa ara ẹ̀san aburú ò ní bí káburú tún fọ́lẹ̀ bẹ́ẹ̀ bá fi lè ṣe dáadáa kan tọ́lọ̀ bá fi gbà ara tó tún fọ́ ni pé yóò tún ṣe nírọ̀ nǹkan kó tún ṣe dáadáa rú ya òun lẹ́sìn rí ibi àdíṣe wọlé àdíjì mọ̀nà àdáliwọ̀lì yán fàkùdà àdántò bí harb tẹ́yìn tó bá mú wà lè mi lọ́ta mo ṣe tọ́lá ti bá jagun ẹ̀rìfọ́ wà mẹ́ yìí pé lẹ́yìn bàtọ́ tó bá kọ́sà àwọn ọ̀ràn yẹ̀sán wà láyà zálọ abdi yàtàkọ́rọ̀bù iláyàbì nàwáfì ẹrù mi ò rí yàkùn nígbò tí ó fi máa súnmọ́ mi pẹ̀lú àwọn nàwáfì àtàmádà àhẹ́bà títí ní fìfẹ́ rẹ̀ fáìdá àbábù tuntun máa fẹ́ràn kí ló tẹ̀lẹ̀ kúntù sáàmù àwọn olùlẹ́bẹ̀ẹ́sán bí ìgbọ́rọ̀ rẹ̀ ti fi gbọ́rọ̀ èmi ọlọ́ọ̀bá nídìí máa sọ kò ní gbọ́ nǹkan tó fi kó sẹ́sẹ́

wa hamma biha laula an ra'a burana rabbi kila lawi kadhalik linasrifa anhu su'a wal fahsha awo Ọlọ́hun Ọba aton ewe asu zina iwa wal fahsha wal fahsha atonu re ewe from yusuf egbo kan linasrifa anhu su egbo fún egboro yura da Ọlọ́hun sọ pé linasrifa uh, yusuf anhu su ẹgbọ́dọ̀ ìdára tí àgbé nísìn ìka pé Yusuf ló fẹ́ kọmítì aburú ọlọ́run sọ pé òun tọ́ọ̀nù Yusuf away from zina òun tọ́ọ̀nù zina away from Yusuf ẹ dada dáadáa pé ó ní ìrànlọ́wọ́ ọlọ́run ẹ́n ó ní ìrànlọ́wọ́ ọlọ́run torípọ́lọ́wọ́ bá fẹ́ràn Yusuf kò fẹ́ kó ṣe nǹkan kan àwọn alátọ́nù ìwé tó gbígbé innahu min ibadina al-mukhlasin before that time nínú àwọn ẹrú wa ta fọmọ́ ni ó rí pé nǹkan tọ́lọ́wọ́ bá ti ṣe fún tó ṣe fún before that time olọ́lọ́wọ́ bá lò sábàbí fún láti tọ́nà ìwé now so ni wọ́n sọ pé min sawabil hasana alhassana tubataha wa min jaza'i sayyi'a as-sayyi'atu ba'da so hasanatu ṣe ìsábà tí kọ́kọ́ mú tàwíìdì tán ẹ́n tàwíìdì lákọ́kọ́ ká ma wá kó pé everybody kó mọ̀ pé hasanatu hasanatu hasanatu lóòjọ́ bó bá tí ń sí ìyàtọ̀ gbóò ń gba o ń build immunity ara rẹ̀ ní against the sea but tó bá ti lé ẹ̀ bá ti lé hasanatu pé pé sẹ́yí ànìkan ló fẹ́ máa jà fún níjọ́ tí o bá fẹ́ rọ́lù sẹ́yíyà ò ní nǹkan tí ọlọ́run bó lò sábà láti pẹ́ntẹ̀ òun ló máa ń sábà fi ń ṣẹlẹ̀ ń gbà mí tẹ́rì pé èèyàn tá a nílé yẹn dáadáa yóò kàn jábọ́ níbi nǹkan tó pàápọ̀ sí kò jábọ́ bí eléyìí náà torí pé ẹnu táǹsì lásán àákàn sá lásán ni sísá nìkan ò sọ pé kéèyàn má kò sáburú aburú lè wá báyàn kìí sọ̀rọ̀ wípé wọ́n sọ wípé bóyá ó lọ lè bá burú nìkan àbúrúlọ́wà bá tọ̀ níjọ́ tó bá ṣe pé ní ìsìn àbúrú bá wá bá wọn kọ́ ara ń tọ́lọ̀ ń lò sábà bí pé fá èèyàn dáadáa lẹ́rù mi ní hmm? kí n sọ mẹ́ so now wà á máa ń bá kìlá ẹ̀yẹ wòlé sí kí ni ọlọ́run bá lò ní ni ọlọ́run bá lò ní sáà wípé fásitì àmì yẹ̀ sírù wúlì àárọ̀ ẹni yìí ẹgbọ́n kìí ṣe pé àárọ̀ dáadáa lọ́rùn fún fàṣànúyà sírùhú àárọ̀ òun á tẹ òun ní rọrùn fún dáadáa dáadáa rọ̀ lọ́rùn yóò mọ̀ wú ṣe ọlọ́run bó mọ̀ tí í sí ẹgbọ́n gbogbo nǹkan tí ó bá fi gbalada tó wá pé kò dúpẹ́ ara nǹkan tó fi kọ̀nsúlù ara rẹ̀ ní wípé ìwọ dúpẹ́ fọ́lọ́wọ́n ọba pé ọlọ́wọ́n ọba bí àìjá alákàmọ́ ọ̀sìnà ọlọ́run ṣe wọlé ti fi dáadáa pé ó ti dáadáa wá sọ́dọ̀ ìpín ọ̀gbà ládá so o ò feel bad pé a ah, kílé tí ò dúpẹ́ ọgbọ́tọ̀ o ní ma fi ń sọ fáwọn èèyàn pé tá a bá ní wàhálà àwọn èèyàn pọ̀ wàhálà ẹ ti pọ̀ fún kàdójúlé mi ni ok ṣe bí wọn náà sáà ń bá ìwọ́n ti dáadáa bí tọ ìwọ náà try kí wọ́n náà bọ́ sí level pé kí wọ́n náà tọrọ lọ́wọ́ ẹlòmí òkú bó sí rọrùn tó pé tí wọ́n bá òkú báyìí sá wàhálà yẹn ti pọ̀jù wọ́n kàn á dójú lé mi èmi náà wọ́n sáà ń tọrọ ń tọrọ lọ́rọ̀ tó pé ìrùn máa ti try pé kí wọ́n wà ní position tí wọ́n náà nídìí bùkátà oníbùkátà kó wo bó ṣe le tó kó rọrùn káwọn èèyàn tó lè yanu wọ́n ti ṣe gbogbo permutation gbogbo permutation gbogbo combination ah ah ìfìfẹ́ ah ah ṣé bí ti tiẹ̀ ní kẹ́nu tó bá lágbára ló ṣe bó bá sì lágbára ń kọ́ fàbí kẹ́límẹ́tìn tó yìí wá ó mi fọ́lọ́ ọba mọ̀ ọmọ dàrẹ́kì dáadáa wá sọ́dọ̀ ẹ̀wọ̀n ní fasanu yẹ sírùú áyà yìí ti hàn wípé bí ẹ̀ bá ṣe dáadáa ọlọ́run ọba fẹ́ràn rẹ̀ yóò tó máa lékún yàn dáadáa ni so kìí sí báwọn yẹn ti máa ń tú pé báwọn yẹn máa ṣe dáadáa ọlọ́run kan lè sáré pé dáadáa lọ́dọ̀ tẹ o ṣùgbọ́n mo fẹ́ sọlá àkíyèmù lọ́lọ́run kìí sọlá rú rẹ̀ o ara àwọn tukutu tá a ti gbé sórí náà nù

kódà kò tún wá béèrè lọ́wọ́ ọlọ́run ọba níbi ọlá ó fi pé i can be i can be on my own ọlọ́run nínú ilé nǹkan ò fàṣànà yàtìrù lẹ́lọ́ ọ̀fọ̀rọ̀ a wà á rọ̀ òun náà fún nǹkan tí ò dá sáàpé ìtumọ̀ ẹ̀ ni pé ó ti ṣe tí ò dá hmm? tẹ́lẹ̀ ló fi gbẹ̀sẹ̀ ó ti ṣe tí ò tó bàdà àmọ́ká pẹ́ nìkan kò ṣe dáadáa kọ́lọ̀ ọlọ́run kan fẹ́ sọlá bọ́yá mo fẹ́ sọlá ìwọ orí búlò mọ̀ sí lọ bá ń kọ́ ọlọ́run obìnrin reject ẹni tó bá wà ó ibi tẹ́tì wọn wíkí reject ẹni tó bá wà èèyàn tó pa èèyàn 99 tán wá sọ sáfà wá sọ fún àdísì náà bá sí tọ́ yá wọn lọ ìlú ẹ̀ àbísàlì kòdírí ni kanu méjì nínú àbísàlì kòdírí pé ayá máa lọ lúbáyì wọ́n ní kó tó dé ìlú olè tí ọlọ́run bá ṣe wọ́n ní káwọn mọ̀láíkà ṣe bọ́lọ́run náà káwọn mọ̀láíkà máa ṣe wọn tí ọlọ́run bá ṣe ọlọ́run ní ń palẹ̀ láṣẹ pé jíkó súnmọ́ rẹ̀ tó gbó fẹ́ràn tọ́wọ́ bá rẹ̀ àwọn kí ni ẹ̀mọ̀ rò dáadáa ọlọ́run bá fẹ́ràn tọ́wọ́ bá àwọn máa ń sẹ́ ní pé ọlọ́run fẹ́ràn tọ́wọ́ bá ní sọ pé lóòótọ́ ń tàpé tọ́wọ́ bá ní pé lọ́dọ̀ jẹ́ níbi tẹ́nìkan kan bá ti sí ń bẹ̀ ṣé wọn ní àtọ́wọ́ bá tó sọ́ọ̀dẹ̀kọ̀

ọlọ́run bó gbà àwọn sálàfù wá sí mọ̀ dáadáa òun náà sọ pé jọ́tẹ̀ bá ti fẹ́ kú ìbẹ̀rù kọ́lẹ̀ mọ́ fi ń bọ́lọ́wọ́ bá lọ àrọ̀já ìyànà kọ̀lẹ̀ mọ́ fi ń bọ́lọ́wọ́ bá lọ tẹ́ ìbá ti fẹ́ kú èyí sára sọ fún ẹ̀ pé ẹ̀hùn hmm. nínú àwọn kòlàfà àwọn àbàsì yìí náà pẹ̀lú ìkẹ́lẹ̀ àbújá pàlù wọn tó ọba ni àwọn òsùnmọ́ lè díẹ̀ ṣàfáwọn lọ́bàlọ́bà máa ń pààyàn jọ ní pàà pẹ́lẹ̀ pẹ́lẹ̀ ní láti fi ń pa ní pé wọ́n lójú wọn àwọn máa ń pààyàn pé káwọn fi consolidate power

ìtọ́lọ̀wọ̀n ọbẹ̀ yìí rìjẹ́kì fi bẹ́ kìí ṣe kí àwọn èèyàn ní ma wọlé èèyàn bú o àmọ́lọ́dọ̀ ọlọ́run wọn kìtọ̀ gbogbo tó kàrin mọ́sọ ọlọ́run ọ̀dọ̀ rẹ mo wà rí Abuja palma tún wọn sọ fọlọ́run pé ọlọ́run mo ti ṣe ọ mo láyà ṣe ọ ẹgbọ́ mo láyà ṣe ọ ẹ níbi àwọn nǹkan tó ní mọ́ ṣe tí mo fi láyà ṣe ọ àmọ́ ìwàlàkọ́dẹ̀ apá àtùkà fi àhábìl àṣìyá ilẹ̀ yìí àwọn ma pé mo tẹ̀lé ọmọ ìkan tí wọ́n lọ́ba fẹ́ràn jù ní la ilaha illallah muhammadu rasulullah òun ló fẹ́ràn jù mo tẹ̀lé ọmọ iléyìn mo láyà àṣẹ́mi yókù èyí tó fẹ́ràn jù jí mo ti tẹ̀lé òun ló fi bá mi lò kìí ṣe bẹ́ẹ̀ kálọ̀wà ni ṣe yóò wà lọ́wọ́ sọ fún pé àálì àánì inú tí wọ́lọ́wọ́ bá fẹ́ràn jù mo lè tẹ̀lé ọ mo lè ní gbogbo nǹkan tó gbogbo mo kọ́ ìdìrán àmì la ilaha illallah ọ̀nà tọ̀hídì mo tẹ̀lé ọmọ lákùn wo kúrò pé mo tẹ̀lé ọmọ ṣàforíjì fún mi lè kú gbà mí lẹ́rú sọ pé ọlọ́run wà wí torí iṣẹ́ rí ní tí ó fi gbà lẹ́rú ò ní wípé àwọn tó ti na òun la ilaha illallah bẹ̀mí ọ̀rọ̀ tí ó ọ̀rọ̀ aljanna ọ̀rọ̀ alkiyama làǹsọ̀ tó bá wá dé tí ọlọ́run bó wá ṣe fún gbogbo àwọn tó ti pàǹtọ́ pé lóòótọ́ bá pa wọ́n lọ́nà tí ò tọ́ ni ẹmọ tó lọ́wọ́ ṣe fún àwọn ilé ìrìnàgbẹ̀ tọ́ tí wọ́n lọ́rẹ̀ àwọn tó lọ́wọ́ ṣe la ilaha illallah tí nǹkan kan ò lè béèyàn nísìnyìí bó bá pààyàn ìyàtọ̀ bẹ láàrin pọ́lọ́wọ̀n bá gba tútú báyàn àti pàà ní pàájì àpàájì ẹgbọ́ ṣùgbọ́n pípàájì òun làwọn èèyàn máa ń sá fójú àpàwọ̀ di tó kílé ayé má fi bàjẹ́ àpàwọ̀ amátàbá ti fẹ́ pọ̀hùn ma wá tọrọ ọ̀dọ̀ ọlọ́run tó tọ́lọ́ wọ́n ti pa mí mìíràn kí wọ́n bá lé ayé mọ́ ti jẹ́ kí n bàjẹ́ lọ́dọ̀ rẹ̀ láti kẹ́mi yóò wà ní òkè òkè mọ́ bàlẹ́ ayé ìta àmọ́ ń bẹ̀rẹ̀ ọlọ́run fún táwọ́bà tí wọ́n gbé méje kan pàmì gbọ́n sáà nípa ọjọ́lẹ̀ ayé rúnà nígbàkójọ́lẹ̀ ayé rúnà ló fẹ́ gílẹ̀ ayé dàrú àmọ́ tó ráàlì jẹ́nà níbi tẹ́yìn sí lè dàbẹ̀rú ọlọ́run bó yànjú ẹ̀ tó nípa ilé ayé jẹ́ tó ọ̀nà òṣèlú àlìjẹ́nà là ń tọrọ kò wá sẹ́nì kankan tọ́lọ̀ bá máa ń jẹ ẹni tọ́lọ̀ ń tọ́ wa ma yughni anhu maluhu idha taradda ẹni yìí owó tó fi sáhùn yẹn níjọ́ tó bá jábọ́ tó sì wọ́ná kò ní wúlò kò ní gbàálẹ̀ tó gbà wọ́n lọ́wọ́ ọba inna alayna lal-huda ìtọ́lọ́wọ́ ọba tó wà lórí àwọn ọlọ́wọ́ ọba ká ṣe ni pé ká ṣàlàyé ọ̀nà òdodo ẹ̀ fòǹbìrọ̀ ká gáìdì àwọn èèyàn ká mọ̀ pé ọ̀dọ̀ wa ọ̀nà tí ó lìdì sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run bó sàlàyé fún lẹ́sì rí ibi tíkẹ ọlọ́run ọba tó tó láàáhì onímọ̀ fi ń sọ fáwọn ọmọ gbogbo àwọn tó bá ṣe pé lóòótọ́ àbá gbìyànjú ta fẹ́ wọn kọ́dà tó bídà ẹ jẹ́ kó ṣe pé tí ó wà lọ́kàn wà ní pé á ah, tí ń pò mẹ́jẹ̀ sọ tí ń bá tí ń bá sọ kí ní ṣe àbúrò kan máa lé fóònù pé dáadáa dá sọ pé dáadáa la bá fẹ́ fún wọn kọ́ káà náà mọ́ tó ṣe dé wípé yóò mọ̀ wá pé àníkó tó mọ́ wọ́ọ̀sì sí kọ́lọ̀ mọ́ ti ẹ̀jẹ́ kó ríbi tán ìsáwọ́bá àníkàn tafẹ́ fi ń gbà ó ní tẹ́ẹ̀tì mọ̀ fà àníkàn tafẹ́ fi gbà ó ní wípé Khalid bin Walid radiyallahu anhu òun ló rẹ́ẹ̀kì havoc pé àwọn mùsùlùmí ogun hood òun ló rẹ̀kì agọ́gì láwọn mùsùlùmí ò gbádùn ara wọn lógún Uhud but the same Khalid bin Walid nígbà tí ó fi di fatu Makka ó di gbàsílá Khalid bin Walid lọ ọlọ́run wá lò ní sábà bí Islam wá fi tàn ká tó so gbogbo ẹ̀kọ́ ọlọ́run bá wọn mọ̀ kí pè láti gbà bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ gbogbo Ikrimah bin Abi Jahl gbogbo wọn kí wá ló dé tó bọ́ sọ́run wá sí ẹgbọ́ tọ́lọ́run wá wí ọlọ́run wá ń sọ pé

Hmm? tí wọ́n fi lé wọn lẹ̀ tán wá sí Mọ̀dínà gbogbo àwọn tán lé wọn tán wọn kéfèé rí nígbà tán padà gbà síláàmù tán ilé òun padà dílé tó ó dílé àwọn tán gbà kò padà sọ́dọ̀ àwọn mọ̀jú náà ní ìmọ̀bọ̀ ẹgbọ́n tí mò Suhail ibn Amr eh, òun náà padà bá Islam gbogbo àwọn tó ṣe yí pé ń gbà táwọn mùsùlùmí ó kò Mọ́kà àwọn wọ̀nyí ni wọ́n jogún ilé wọn lẹ́gbàmpù ẹgbọ́n tó Islam ilé wọn tí wọ́n já àwọn tájágbà wọn kò padà tó àwọn ilé mọ́ àwọn náà padà ní o àwọn tágbà ń gbà sẹ́yìn tó sọ pé ìdá ti wa ní táàmù afẹ́ ni pé ọlọ́mọdé kan gbá ìsìlámù mọ́jọ kan gbá ìsìlámù èmi ò lè mọ́tò mi jíìpù tí tó gbà ń gbà ta wà ń kínú mọ́jọ gbá ìsìlámù mo fẹ́ jogún rẹ̀ nabi alifun abi tọ́lìbì tẹ́lì ó láwọn ọmọ ìyá Ali Ja'far Talib àkíl àti umuhani àwọn ọmọ àbútọ́lìbì nígbà tí àwọn mùsùlùmí fi kúrò ní mẹ́kà alì ti di mùsùlùmí jáfàr ti di mùsùlùmí àkíl ò ti di mùsùlùmí gbogbo olé tí alì fi kalẹ̀ tánàbí náà fi kalẹ̀ bí pé fámílì ni wọ́n àkíl tó wà ń kéfèé lójú ogún ẹ̀ àti mẹ́padà wá gbà ìsìlámù ẹ́ àwọn musulmi wá padà dé Mákà ọ̀dọ̀ àkílù wọ́n tó ń yálé ilé wọn náà ni o tọ́lọ́ ni asàlọ́ àyẹ́jẹ́ alàbẹ́ ìdákùn wọ̀bí na lèdínà àdẹ́ìtùn mínúhùn mọ̀wàtà ọlọ́wọ̀n bó padà ṣe pé láàrin yí àtàwọn tẹ́ mú lọ́tàun ọlọ́pàá ti fẹ́ sí láàrin wallahu qadir wallahu fòrò rẹ̀ ara yíò náà wàláhùn làṣírí tẹ́ẹ̀sì rí pé ẹwà àtijọ́ tàbí sùfíà ló ti máa kìtínà mùsùlùmí sẹ́yìn ìtara hikma rẹ̀ pé ọlọ́run ọbọ̀ dákọ̀ rẹ̀ nù Qur'an tó pọ́ ọlọ́run bá ti mọ̀ pé padà gbàsílá káàkiri wá ti dákọ̀ rẹ̀ tó ti sọ̀rọ̀ ìláìdá ni ara rízì ni pé òun fún ààrẹ nígbà sílá àmọ́ yóò ẹ máa káyà mi náà ẹ máa káyà mi àwọn ọmọ rẹ̀ náà nífẹ́ gbà sílá mù àwọn tó lọ àwọn tọ́lọ́wọ́ bá mọ̀ lẹ́lẹ́lẹ́ fún ọlọ́ọ̀bá ò láyá fún alùmọ́dá ilẹ̀ alẹ́hẹ́tìmá ẹ́ ẹ̀ lè rí gbogbo àwọn sápadàgbà Islam tọwata ọlọ́wọ́ bó dá fún wọn pẹ̀lú ọkọ̀ wọn sódà yóò lè bò wọn láti rí yóò bá àwọn náà láti rí káàkiri kíkó bá dákọ̀ wọn ni ẹgbọ́ ọ̀rọ̀ pé a ti mọ̀ pé Islam ni bọ̀ tẹ́lẹ̀ sí wọn kan sí àyà ìpá ah, ànábì ti kú pé à tó ẹ̀dẹ̀ ó ti tánà nù tánà nù ẹ̀wọ̀n àkàáyà yìí ní sọ wọ́n mọ̀ pàpẹ́ fámìlì wa lẹ́ ń bá wí náà ọlọ́run bó tú yẹ sí iná lèdínà káfàrú wàlèdínà káfàrú wàlèdínà wàlèdínà wàlèdínà wàlèdínà sọ́dápọ̀ mọ́síláàfí wà ń bẹ́ tó ráwọn tó padà dàgbàgbà wọn fàhábà lónìí àwọn ọmọ àwọn yìí kálọ́lọ̀ bá ti dákọ bàbá àbúbákírí ó kọdún méjì tánàbí òkú ni bàbá àbúbákírí bá ìsìlámù sádùn maka

àti ọmọ ìyá rẹ̀ Hisham nígbàtán gbà Islam bàbá àti wọn lọ́lọ́wọ́ bá ń sọ pé àfàrà àìtàlẹ́sì káfàrà bí ayatina wa qala la utayanna malan wa walada bọ̀tà wọn mọ́pàá rẹ̀ Islam tí ìbá ṣe oh, anybody ló lè apply àwọn olùlàsí gbà Islam ọmọ ìyá náà gba islam débi pa nẹ́bí sọ́sálà ń sọ àdíṣẹ́ tẹ́lẹ̀mìsí wípé kìláàfù tẹ́ ń bẹ̀ ń pa fẹ́ ha rẹ̀ ṣùgbọ́n ṣe àlùbáni sọ pé wà fẹ́ ó ní ìjàgbégbà islam sọ pọ́lọ́ wọn bá ń sọ ń pa àwọn tọ́kọ́ gba islam pé kọ́lẹ́tìlá àárọ̀ bá àmàna àwọn lárúbáwá àwọn tọ́wà lóko wọn sọ pé àwọn bọ́lọ́ wọn lọ́nà lámtúmìnú ẹ̀tìgbà islam ẹ̀tìgbà iman walakin kúlú àfihàn ẹ̀sìkútọ̀ ẹ̀tì wọnú islam rẹ̀ wọ́lọ́mọ̀ ọkàn yìí sàpé ìtumọ̀ ìfáwọn tọ́yẹ̀sẹ̀ gbà islam ọlọ́run ẹ̀tì ní ìmánu àmúgbà tàbí sọ́sọ́ àfẹ́ sọ́rọ̀ amúrùfún àṣà tó ma yá ẹ̀ anábì ní aslamannasu àwọn èèyàn gbà islamu wa amana ibn al'af ọmọ al'af méjèèjì ẹ̀yìn jẹ́ amúrù àti hisham àwọn gba imani ni imani ni kí wọn wọ́n gbà islamu so ọlọ́wọ́ bá sọ pé kí ni inna alaina lalhuda wa inna lana lal akhirata àwọn ọlọ́run ọba àwa la lọ́run àwa náà láti láyé èyí tó bá wù wá la lè ṣe ń bẹ́ ẹ̀hẹ́n àwa láti tàṣọ́rùpẹ̀ láti dìsáìdì ń bẹ́ ẹnìkan ọkọ́ lónìí fàǹdàtùkùn náà rọ̀tàlọ́gbọ́ èmi ọlọ́run èmi ànábí ẹ̀yin èèyàn èmi ọlọ́run ọba mò ń kìlọ̀ fún yín ẹni ẹkùn ní wọ ọbẹ̀ àti kèfèrí kèfèrí àgbà ẹni tó ìpítọ̀ ó ti ṣe gbogbo orígbú fẹ́yà alẹ́bí kazaba wọ̀tawọ́lá ẹni tó pín tánàtọ̀sọ́lá mú wá nírọ́ tó sì yíjú padà tí ó tẹ̀lé e. wọ́sàyòjà nàbùhá al'atọ̀ ẹ̀dàpẹ̀ wo áyà ìwò láyàsùláhá ilẹ̀ al'asùfà sọ́lá àyàsùlá kí lùtùn láyàsùláhá ẹnìkan kún ò ní wọná àwọn ni wọ́n sì fúnra wàbí àmì ẹwọ ìgbà tó kan kọ́lọ̀ fẹ́ dákọ̀ àtìkọ́ ó ní wàsáyù jànàbùhá kò sọ pé wàyẹ̀ṣẹ̀nìbùhá láyọ̀s láì nìkan kún ò ní wọná ilẹ̀ àṣkọ́ wàsáyù jànàbùhá ìyàtọ̀ níbẹ̀ láàrin wàsáyẹ̀ṣẹ̀nìbùhá àti Mm-hmm. ọlọ́run ọba ẹgbọ́n nígbà tó kan ẹni tó páyọ̀ ọlọ́run ọlọ́run ní àwọ ọlọ́run ọba fẹ́yù jàǹdàbù àmú iná jìnà sí tó pọ́lọ́run bá fẹ́rẹ̀ ó ní ọ̀rọ̀ tí mo sọ pé kí ẹ̀ sọ pé bóyá pé ẹnì kankan sí ní sọ ọlọ́run ọgbà mo fẹ́ sọ láyá inú náà tó ti yàrá kọ́ná yù

kìí báwọn yẹn tí máa fojú ooo kìí bọ́rọ̀ bá fi lè gbà ẹ́ tó sì lè gbà ní tó sì láti fi gbà ní pé ìwọ sáà ti jẹ́ kí àlákọ̀ rẹ̀ láàrin ìwọ àtọlọ́n kú dáa mọ́kì àgbàdá nìkan kan máa sọ gbogbo níláwọn èèyàn sọ dáadáa mara yìí hùn ọlọ́nkọ́ ọlọ́nkọ́ ọlọ́run sórí gbogbo ariwo tán pa ń pa mí ń tàn hmm? wọ́n yìn mí àmọ́ tó fà tó fi wá bòmí láṣìírí ìwọ ọlọ́run tó gbòmí láti lọ́dọ̀ ọ̀pọ̀ tùmí láti ọlọ́run tó níkọ́ hmm? níkọ́ ọlọ́run ṣàforíjì fún mi ó ọlọ́run lákùn tó tí mẹ́rin ṣe kò níkọ́ bó bá fi lè ṣe pò ń gẹ́ rẹ̀ fún ọ yóò máa gbà ní òun ni ọ̀rọ̀ tábìlábùnú márùn sọ wípé nǹkẹ́ yí ọ̀kan tí ń jájà fún iṣẹ́ ẹyọ kan ṣoṣo náà mo fẹ́ kọ́lọ́mà àwọn ní kí ló dé ó ní tọ́lọ́mà fi lè gbaṣẹ́ ìwọ̀n ẹyọ kan ṣoṣo ó ní kọ́lọ́mà bá ti kà ń sára almutakun àtàwáyà wọn ni akérèrè ó ní a ọlọ́mà bá ti sọ nígbà tí ń sọ̀rọ̀ àwọn ọmọ ànábì adam àwọn tó bá páyọ̀ ọlọ́run lọ́mọ gbáṣẹ́ wọn pé ìtumẹ̀ tó bá fi lè gbẹ̀yọ̀ ọ̀kan ó ti kàmí sí mọ̀tákì tó bá wá káyàn sí mọ̀tákì kí ní ó sì fásàlù yà sí rúhú lè yọ dáadáadáa nínú mọ̀fẹ́ fún obìnrin kọmọṣẹ́ lọ wọ̀lẹ̀dí na sádà òsádà òhúdá wà àtàwọn sàkọwà ẹnìkan pàtó lọ́rọ̀ máa sọ nígbà ẹ̀ sì rẹ̀ ń tí ń sọ tí gbogbo àánú sí àgírí sí ẹ̀rí sí sọpọ́jẹ̀ alẹ́bí yóò ti máa láhù yẹ̀tẹ̀zẹ̀ká ẹn tó ṣe pé ìmá náwó rẹ̀ sójú àwọn ọ̀nà tó dáa láti fi fọ ààrẹ mọ́ bí ẹ̀ṣẹ̀ ẹni yìí wá ní ẹni tàbí ní àlàkọ́ ẹ̀ ẹgbóhùn ló páyọ̀ lọ́nìí ìntẹ́ ìgbọ́rọ̀ fi tú áyà yìí kẹsùn pé wọ́sàwì jàndẹ́bùwá àtúkọ́ ẹn tó bá páyọ̀ ọlọ́run ọba jù láàmú jìnà síná so sáwà tí ìpáyọ̀ ọlọ́run wà ní pé sálẹ̀ náà ní ni àwọ̀ ó gbẹ́ nìkan pàtó lọ́lọ́run bá fẹ́ ròyìn báyìí ló fẹ́ sàpọ́lẹ̀ ẹgbọ́mìye ìtumọ̀ pé èèyàn ò ní láti jẹ́ àlà àtúkọ́ kó tó wàlùjọ náà pé lábáyà ìlú páyọ̀ tọ́ ẹgbẹ́ ìlọ́bá fẹ́ tú ásọ̀kútọ̀ ànábì nìkan ní wà mẹ́ àbí bọ̀ kìí ṣe rẹ̀ ẹnìkan ọlọ́run fẹ́ sọ̀rọ̀ ẹgbà ẹ̀sì tọ́lá ẹni tọ́lọ́run sọ aláàkọ́ ẹni tó páyà ọlọ́run ọba lógúngó á mú iná jìnà sí alẹ́bí yóò sì máa lọ òyìnbó zaka ẹni tó fi pé ń mọ ń gí fowó rẹ̀ tí fi ń ṣe kí ni tí fi ń yìí wá ní bó ṣe náwó sójú ọ̀nà tọ́lọ́run tí ń ṣe zaka ti ṣe gbogbo ẹ̀ ní ìṣẹ́ wa ma li ahadin 'indahu min ni'matin tujza owó tin na ike se ko boye ẹnìkan kan kan ló ṣe dẹ̀ra kan fún rí tin wa nfin tin na yi lati fi san lẹ́san egbo eni tan nwi, e ma na ogun ọ̀tọ̀lọ́hun àmọ́ o kìí ṣe pé wa ma li ahadin ẹnìkan kan lọ́dọ̀ rẹ̀ kò sí min ni'ma ẹnìkan kò ṣe dẹ̀ra kan fún rí tó yi pé ìdẹ̀ra yìí ṣe o tujza òun ní tí ń compensate ìdẹ̀ra tẹ́ni ìyẹn fi ṣe fún sáà pẹ́tẹ̀ bá ṣe dáadáa síyàn kí wọ́n gbá wàlá ìṣòro tó fà ní pé ah bàbá yín tó jọ́gá mi ó ṣe dáadáa sí mi ìyàpẹ́ ẹ̀yàn ọmọ rẹ̀ gbàbáyì èmi náà ń san ẹ̀san dáadáa mi ẹni tọ́lọ̀wọ̀n bá ń wí ó compensation ìdẹ̀ra tẹ́nìkan kan ti ṣe fún rí ilẹ̀ pẹ̀lú ọwọ́jì rọ́bì ìlà ààrùn ń fi wójú orí ọlọ́run ọba tó ga jù wọ̀là sọ́ọ̀fà yárútọ́ tọ́lọ̀ bá ti sórí fún tán kọ́dọ̀ òun ó padà yọnu sí tọ́lọ̀ bó fún dada Abubakar radallahu anhu ayà rẹ̀ bóòlù ṣe rí bẹ́ ẹ̀yìn ẹ̀sọ́ nínú àwọn sàábí ànábí nínú àwọn sàábí ànábí nísìn kákàmọ́ àwọn sàábí mẹ́rẹ̀ẹ̀rin ká máa wọn Abubakar Omar Osman Ali hmm? tọ́ ẹsọ nínú wọn ta lo náwó ju lójú ọ̀nà tọ́lọ́ Abubakar tọ́ ẹ̀yin sọ pé ta nínú wọn ló lè lè pé owó tó rí òkè ṣe pé bóyá nìkan ti kan compensate táàzọ pé a ah, wọ̀ nígbà tí n fi fún ọ lówó ẹ̀sọ́ Abubakar ò fọ́ mi kò fọ́ ma nẹ́bí táàzọ pé nígbà tó fún mi lọ́mọ báyìí láti wá ń tí nǹkan sí kìí ṣe bá mẹ́lì rẹ̀ hmm? pé kálẹ́ nìkan náà àwọn fùlàfáì ẹ̀ náwó fánàbí sallallahu alaihi àmọ́ kò sí dẹ̀ra kankan tí wọ́n ṣe fún orítàgbà ìdẹ̀ra òun ló ń try láti san padà Abubakar bẹ́ẹ̀ bá sọ pé Ali bá ní anẹ́bìsàtọ́rà ló tọ́jú Ali náà ọmọ ìkẹrẹ ní Ali ọ̀dọ̀ anẹ́bì ló gbé anẹ́bì tí ìdẹ̀ra fún dáadáa bọ́bá padà náwó tí ẹnkọ́ kò qualify pé wà jẹ́ àdìrín dáhù min ni'mati tọ́jẹ̀ta àwọ́bákìrì kẹlẹ̀ sọ pé kò sí kẹkẹ tí fi ń ṣe ju ìlàpẹ̀gbáwàjì rọ̀bí láàrá kí ló tàbí sọ́bẹ́ nígbà tó ń náwó rẹ̀ kọ́dà kò sẹ́ni kẹkẹ tí ìbáyẹ̀pẹ́ tí máa gba wá ìlú sọ pé ìsìlámù ó dèbí tó dé wọ́n ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní tàbí sọ pé sọ pé òun náà tọ́gbọ́n ìnvẹ́sì ní kò sí kẹkẹ tó fìyẹ so aya yìí aya Abubakar aya Abubakar radiyallahu anhu wala sawfa yarda àmọ́lọ́wọ́n bá sì sóre tí ó ṣe fún òun náà padà yọnú sóre tọ́lọ́wọ́n bá ṣe fún tó náà bá rí so kọ́lọ̀ kó fún alágbóyẹ ẹ̀yọ̀ jẹ́ ká